اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọba ètò ọba alámọ̀tán adúpẹ́ fún ọlọ́run náà tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run kó má ṣe wá ní kèfèrí láéláé. Lai lai. ìkẹ́ ọlọ́run ọba lérí wa ó pọ̀ táà lè ṣòǹkà rẹ̀ tán bó ti wulẹ̀ ká gbìyànjú tó eléyìí tá a sọ yìí fúnra ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ nínú Quran pé in ta'uddu ni'matallahi la tuhsuha bẹ́ẹ̀ bá lè òǹkà àwọn ìdẹ̀rọ ohun ọlọ́run tó ń ṣe fún yín la ẹ̀ lè kátán òun látara bẹ́ẹ̀ èyí tó ń sọ̀kalẹ̀ lé rí lásìkò yìí náà ní òjò ara ìkẹ́ ọlọ́run ni ṣùgbọ́n nígbà míì ọlọ́run á tún máa lò ó láti fìyà jẹ àwọn èèyàn ọlọ́run òjò kẹ́ni kò rọ̀ lé lórí o òjò àánú ni kò lọ rí lórí o má rọ̀ òjò ìyà lé lórí ànábì ní ká máa sọ pé allahumma sayyiban nafi'a àwọn náà wí bẹ́ẹ̀ pé allahumma sayyiban nafi'a òjò tí ó ṣàǹfààní oníkó rọ̀lẹ́ wa lórí o má bínú sí wa láìlẹ́ ọlọ́run ṣàánú wa mo jẹ́rìí pé ọlọ́run ọba náà ọ̀kan ṣoṣo ni kò pé méjì kò sì pé mẹ́ta ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ní orogún kò sì ní ẹgbẹ̀rán mo jẹ́rìí pé òun ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dìde sí gbogbo àgbáńlá ayé ọlọ́run ní wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán ìrẹ́ òjíṣẹ́ níṣẹ́ àyàfi kó jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé. وقد بلغ رسول الله صلى الله عليه وآله وسلم رسالة ربه وأدى لأمانة ونصح لهما وترك لهما على محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tọ́lọ́wọ́ bá fi pé kó jẹ́ ó jẹ́ ìjẹ́ náà dógóńgó àmánà tọ́lọ́ ń gbé fún ànábì sallallahu alaihi wasallam ànábì pé àmánà umma tọ́lọ́ rán ànábì sí gbogbo ẹ̀dá tọ́lọ́ rán ànábì sí sallallahu alaihi wasallam ànábì gbà wá mọ̀ràn ó kọ́ alẹ́kọ̀ọ́ ó sì sàsọtẹ́lẹ̀ fún wa. ànábì gbé wa jù sílẹ̀ lórí lórí ojúpọ̀nà kan tó mọ́lẹ̀ gbòò lẹ́yìnlú akànnàhàrìhà òru rẹ̀ ó dàbí ọ̀sán ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo ẹ̀ pátá ìmọ́lẹ̀ ni kò sóru mẹ́ láyà sí ìgò àníhà ìlà ẹnìkan ò ní rí tàbí lójú tí ànábì là kalẹ̀ àyàfẹ́ tí ó parun ọlọ́run kó mọ́ parun ìkáàtì ọlọ ọlọ́run kó mọ́ bá a pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò gbà kíkẹ́ náà má dáwọ́ dúró lérí àwọn wọ̀nyí ó kárí gbogbo mùsùlùmí àgbáńlá yìí pátá tè lérí àwọn náà lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti ọlá ti ọlà wípé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí àjẹ́jẹ́tàn rẹ̀ tí ń jálù báríkà kó má bá gbogbo wa gbé pẹ̀lú bá ń ṣe rí pé òjò ń rọ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ òsì lè wá tá a sì ti ń ṣàlàyé súrọ́tù àní àmú bọ̀ à ń wò ó bóyá ká lọ mú súrà míì nínú Quran ká ṣàlàyé ẹ̀ fún tòní torẹ́lòmí ò ti máa fi ọkàn bá èyí tá à ń ti ń bá bọ̀ nínú àní àmù yẹ yóò mọ̀ fọkàn bá lọ tó bá di kó dé lọ́la tàbí nígbà míì tá a bá ń ṣàlàyé lọ yóò ah ìgbà wo ni wọ́n sọ eléyìí so la fi ń wò bóyá ká mú nínú àwọn suwar yẹn ni àwọn súrà tó wà nínú alukur'an kí a ṣàlàyé ẹ̀ níwọ̀nba àwọn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ ọlọ́run yóò fún wa ní àgbọ́yé bóyá ká mú súrà àbá ní súrà ọ̀rọ̀ súratul Haqqa òun lẹ́fẹ́ ká mú àti tú súratul Haqqa rí ní tẹ̀fsírì yìí suratul mutafifina wailul lil mutafifin sáàtì ìtúrí tó dá ẹja lọ ọbẹ̀. ẹja lọ bẹ̀rẹ̀ láti suratul nazi'at a máa kà lọ a ní máa ṣàlàyé lẹ́kúnrẹ́rẹ́ a máa ṣàlàyé ní ṣókí ṣókí ṣókí ọlọ́run kún fún alágbọ̀yẹ suratul nazi'at. òun wà ní súra ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́rin nínú Quran súra seventy nine nínú náà. àwọn بصرة واحدة فإذا هم بالساهرة أعوذ بالله من الشيطان الرجيم أسعد الله pẹ̀lú gbólóhùn tọ́lọ̀ ní ká máa fi sádìrún nínú alkùrán ọlọ́run ní tẹ́ bá ti ń ka kùrán fasta'idh billahi minash shaitonir rajim àwa náà bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní pẹ̀lú sísáàdì ọlọ́run kú lọ́dọ̀ àṣẹ ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́mọ́jì ó ráyè láàrin wa bismillahir rahmanir rahim a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah súrà yìí là ń pè ní súrọ̀tù nazi'at súrọ̀tù nazi'at látara naza'a ó fa nǹkan yọ nazi'u ó náà ni ẹni tó fa nǹkan yọ náàzí àtún náàzí àtù ẹni tí ń fa nǹkan yọ ní ti abo tí è ṣakọ náàzí àtún àwọn tí wọ́n ń fa nǹkan yọ tí wọ́n jẹ́ tabo kí ló dé tí wọ́n fi lo abo níbí òun náà ni pé àwọn màláíkà òun náà ni ọlọ́run ọba ń sọ níbí àwọn onífà nǹkan yọ òun náà làwọn màláíkà kí ni wọ́n ń fà á yọ in tí wọ́n ń fà á yọ òun náà ni ẹ̀mí ọmọ ènìyàn ọmọ ènìyàn nípa jíjáde ẹ̀mí lára méjì la pín sí mùmíní àti kèfèrí àwọn onígbàgbọ́ òdodo onígbàtẹ́mi tí wọ́n bá fẹ́ bọ́ tó bá fẹ́ jáde ọ̀nà tí ó gbà jáde àti bí ó ṣe jáde ó yàtọ̀ sí tàwọn kèfèrí ṣùgbọ́n ẹ̀mí kan ò ní bọ́ àyàfi kásìkò tó ẹ ó tó ẹni tí ó wàá pàṣẹ fẹ́mi ní kó jáde òun náà ni màláìka kú tá a mọ̀ sí mọ́lákùlì mọ́ọ̀tù òun náà sì ní pàṣẹ ìlàbí ìdìnnìláyìí àyàfi pẹ̀lú kíni ìyọ̀ǹda ọlọ́run ọba. lẹ́yìn tí màláìka akúbá pàṣẹ fẹ́mi ní kó jáde ọwọ́ àwọn tẹ́mìyàn ó bọ̀ sí òun làwọn màláìka tí wọ́n pín sí méjì tó bá jẹ́ ni ire ni àwọn màláìka àánú àwọn mọ̀lẹ́kà tí ń ṣàánú tí ń kẹ́ àwọn ni ó wà á gba ẹ̀mí rẹ̀ hùn tó bá sì jẹ́ kèfèrí ni àwọn mọ̀lẹ́kà tí ń fìyà jẹ èèyàn àwọn ni ó wà á gbẹ̀mí ẹ̀ ìdínà tó fi jẹ́ pé nínú àyà Qur'an a rí àyà tọ́lọ́wọ́ bá ti sọ pé òun lòún gbẹ̀mí Allahu yatawaffa li anfus hina li maut òun ọlọ́wọ́ bá lòún gbẹ̀mí a tún rí nínú àyà tọ́lọ́n ti ní màláíkà kú ní gbẹ̀mí ọlọ́ni ìnàlè mọ́ọ̀tà lẹ́bi tàfírú nà mínú fàhúwà mùlàkìkùn. náà mú tí mo fẹ́ fàyọ́ mbẹ́ a sì tún rí inú àwọn àyà tọ́lọ́wọ́ bá sọ pé àwọn màláíkà àwọn ni wọ́n ń ṣe gíní ni wọ́n ń gbẹ̀mí kò sí tànákùdù àwọn àyà àwọn èèyàn ṣe kí ni wọn ò takora wọn ìtumọ̀ rẹ̀ lára ṣàlàyé ń ṣókìhùn ọlọ́run ọba ni ó yọ̀ǹda pé kẹ́mi ó jáde ẹni tọ́lọ́run ó wà fún ní yọ̀ǹda ń kó pàṣẹ ni màláíkà kú tó bá wá pàṣẹ tán àwọn tí ó gbà náà ni àwọn wo àwọn màláíkà yẹn tó nìyẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ àlàyé táwọn afẹ́ ṣe ń bẹ̀ ni pé ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kèfèrí yẹn tẹ́mi rẹ̀ bá fẹ́ bọ́ ẹ̀mí yẹn ò ní bọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí tí òfin ní fẹ́ bọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pé àwọn màláíkà tó jẹ́ màláíkà tí ń fìyà jẹ̀yàn yẹn anábì sallallahu alaihi wasallam ó ní nígbà tí àsìkò ẹnìkan bá ti súnmọ́ àwọn màláíkà máa sọ̀kalẹ̀ ibi tí ìríran rẹ̀ bá dé ìkángun ẹ̀ bá dé yóò àmọ́ wọ àwọn màláíkà yẹn ní òréré tó ayé àmàlẹ́kà tó ajẹ́ kèfèrí ni tàbẹ́ni iná àmàlẹ́kà tí ń fi ìyà jẹyàn ni ó mọ̀ wá rí àyà rẹ̀ ó ti já pé áà wàhálà dé àsìkò yẹn kò sí túbá mọ́ ó ti ń pọ̀ kakú nìyẹn anabi sallallahu alayhi ó ní ilẹ̀kùn túbá sílẹ̀ fún ẹ̀dá hata yogor títí tí ó fi mọ́ pọ̀kákú tó bá ti lè bẹ̀rẹ̀ sí pọ̀kákú kò sáàyè túbá mọ́ ọlọ́run ní gbà rírí tó hàn mọ̀lẹ́kà yẹn ó ti mọ̀ pé ìyà ló ń fẹ́ lọ́ọ́ bá ẹ̀mí yẹn ò wá ní fẹ́ jáde kúò lára yóò wá lẹ̀ mọ́ ara yẹn bẹ́bẹ́ tí mọ̀lẹ́kà kú bá ní kó jáde kò ní jáde so tipátipá ni wọ́n sì wá fi kí ni wọ́n fi fàyọ̀ tó bá jẹ́ pé ẹ̀mí dáadáa ni tó jẹ́ mùmínì tóun bá ti rí àwọn mọ̀lẹ́kà tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́kà ìkẹ́ àánú in tí ó wù jù lásìkò yẹn ni pé kí ni o kò wù jáde torí pé ọlọ́run ní iná ladina qalu rabbuna Allahu thumma istaqamu. gbogbo àwọn tí wọ́n sọ pé rabbuna Allahu. Allahu ni olúwa wa fún mọ̀sítàkọ́ọ̀mù tí wọ́n tún wá dúró déédéé tí wọ́n dúró ṣinṣin lórí ẹ̀. tí wọn ò yẹ̀ tí wọn ò gbò tí wọ́n dúró lérí ẹ̀ gbogbo nítorí ó ṣẹlẹ̀ sí wọn wọn ò gbẹ́kẹ̀lé lómi ju ọlọ́run ọba lọ wọn ò ṣẹbọ wọn ò mórogún pẹ̀lú ọlọ́run. ọlọ́run ní tatanazzalu alayhimul malaika àwọn màláíkà ó máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn báyìí alátakọ́fù alátazánù wọ́n máa wá sọ fún wọn pé ẹ má páyà o ẹ má bẹ̀rù wàlá tahzánù ẹ sì má bànújẹ́ wàá bíṣirú bíljánẹ́tì láti kóńtùmtù àdùn ìró ìdùnnú fún yín ìró ìdùnnú kí ni àlìjánà yìí tá a ti ṣàdéhùn rẹ̀ nahnu awliya ukum fil hayati dunya àwa lọ̀rẹ́ mùlẹ́yìn nígbà tẹ́ wà láyé wá fil akhirah ibi tẹ́ ń lọ náà wà náà látúnjọ rẹ̀ yín bẹ́ẹ̀ kò sí wàhálà walakum fi àmà tashtai anfusukum yóò máa bẹ fún yín bẹ́ẹ̀ gbogbo tẹ́mi yín bá ń ṣe kíni tí ń bá ń fẹ́ walakum fi àmà tad'un gbogbo tẹ́ bá béèrè fún pẹ̀ǹfẹ́ náà láàmọ̀ fún yín bẹ́ẹ̀ nuzulan min ghafurir rahim fúnfún kan ni látọ̀dọ̀ ọlọ́run tó rọrùn látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí táwọn bá ti ń gbọ́ nínú wọn wà máa dùn wọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ tí ó wàá wù wọ́n jù lásìkò náà ní káwọn ó pàdé ọlọ́run torí náà tí mọ̀lẹ́ka ọkú bá ti wá pàṣẹ fún ẹ̀mí nǹkó jáde ìrọ̀rùn lòun ó tètè jáde ńbẹ̀ àwọn ẹ̀mí méjèèjì lọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa gbígba àwọn nínú sórọ́tù náà sí à pé àwọn tí ń fa nǹkan yọ tọ́lọ̀ wá níwọ̀n náà sí à ti gọ́rù ọlọ́run wáwò yẹn là ń pè ní wáwò lè kọ́sàm wáwò búra ọlọ́run ló ń búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n ń gba ẹ̀mí àwọn kèfèrí gọ́rùkọ́n pẹ̀lú túláàsì wọ́n ń gbà ní tipátipá torí pé àwọn ẹ̀mí yẹn ò fẹ́ jáde wọ́n fàyọ pátá. Naam. Wọ́n ná ṣetọ́ tì náà ṣetọ́ ọlọ́run ló tún búra pẹ̀lú àwọn mẹ̀lẹ́kà tí wọ́n ń gba ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo náṣtọ́ ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò gbà ní ti túláàsì ọlọ́run ọba ń fi àwọn nǹkan wọ̀nyí búra àwọn àfáàní kí ló tọ́lọ́run ọba ń búra nínú Quran ṣe bí olódodo lọ́lọ́run gbogbo tọ́lọ́run bá sì sọ òdodo ni èé ṣe tọ́lọ́run tún ń búra lérí ẹ̀ èsì táwọn àfáàfọ́ bí ojú pọ̀nà bíi mẹ́ta ni àbí bí ọ̀rọ̀ bíi mẹ́ta ni wọ́n mú wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé fa álùlì mẹ́yù rí jù lọ́lọ́run a ṣe èyí tó wù lọ́lọ́run in tó bá wù ọlọ́run ni máa ṣe ó wù ọlọ́run láti búra ni ó sì búra ẹnìkan ò lè mú sí i. ẹ̀ẹ̀kejì nínú èsì tí wọ́n fọ̀ òun náà ni wípé èdè tọ́lọ́wọ́ bá fi sọ kùránì kalẹ̀ òun náà lè dé lárúbáwá nínú ùsùlùbù àwọn lárúbáwá tí wọ́n bá ń sọ̀rọ̀ òun náà ni ìbúra wà tọ́lọ́wọ́ bá sọ nínú kùránì pé kùránì tó ń sọ kalẹ̀ yìí kùránì èdè lárúbáwá ni kùránì àrọ̀bíyà àwa wá ìkan nínú àwọn ọ̀nà tí lárúbáwá ń gbà sọ̀rọ̀ tó jẹ́ ìbúra wa ti nú ẹ̀ àwọn lárúbáwá sọ fánàbí pé ọ̀dọ̀ ọlọ́nkan kùránì ti wá torí pé àwọn ò rí ìbúra ń bẹ nínú ọ̀nà táwọn sì máa gbà sọ̀rọ̀ ìbúra wà ń bẹ kí wá ní máa ń fa ìbúra ìbúra máa ń wáyé láti fi ìdí ọ̀rọ̀ wa múlẹ̀ alikọ́sàmù tùfíìdù tàwùkìd nítorí yùfíìdù nìyẹn alikọ́sàmù yùfíìdù tàwùkìd ìbúra ń abúra nítorí pé a fẹ́ fìdí ọ̀rọ̀ wa múlẹ̀ àwọn wo la máa búra fún alákọ̀ọ́kọ́ òun náà ni múnkírù àwọn wo ni wọ́n ń pè ní múnkírù alátakò ẹni jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn alátakò rẹ̀ ló jẹ́ tá a bá fẹ́ sọ fún àwọn èèyàn kó dodo là ń sọ ọ̀ràn èèyàn ní ká búra lérí ọ̀rọ̀ yẹn ìdí nìyẹn tó yẹ pé tá a bá wọnú àwọn súwárù mọ̀kíyà àwọn súrà tó sọ̀kalẹ̀ mọ́kà ìbúra pọ̀ ń bẹ kí kọ́lọ̀ máa lo láàmùlì kọ́sàm àwọn tàùkìdì pọ̀ ń bẹ gan bí kọ́lọ̀ máa lo kọ́dí bí kọ́lọ̀ máa wo wáwìlì kọ́sàm àtàwọn táwò náà àtàwọn nǹkan bẹ́ẹ̀ tàlọ́ì wàlọ́ì láàm lákọ́dì àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ará mọ́kà ń jọ náà lọ́hùn mùnkìrún ni wọ́n alátakò ni wọ́n jẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run ọba lórílẹ̀ ẹ rí i pé tá a bá wo sùlùbù àwọn súra ọmọ kà àwọn ọ̀nà tọ́lọ́run bá ń gbà bá wọn sọ̀rọ̀ ó yàtọ̀ sí ọ̀nà tọ́lọ́run bá ń gbà bá wọn mùsùlùmí sọ̀rọ̀ nílùú Madina àwítúwí ó pọ̀ nílùú mọ́kà ẹ̀rí pé ọlọ́run ní wàá má àdìrọ́ ọ̀kà mọ̀lẹ́ ẹ̀rí pé ọlọ́run ní alikọ́ọ̀rì à mọ́lẹ́kọ́ọ̀rì à wọ́n máa adìrọ́ kàmẹ̀lìkọ́ rẹ̀ àkèé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Madina torí pé àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ ń àwọn alágídí ni àwọn tí wọn ò fẹ́ gbọ́ tí wọn ò fẹ́ gbà ni so nítorí náà àwọn ilé wọn á búra fún wọn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tá à ń sọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan tó ṣe wípé kò lè tètè yí àwọn èèyàn àbí kò ní rọrùn kí wọ́n tètè gbọ́ yé tàbí ní táwọn èèyàn ò lè tètè rí tá a sì fẹ́ sọ pé wà ìgbàláyè ń bẹ náà ká tún búra lé lórí ṣùgbọ́n tó jẹ́ ọ̀rọ̀ kan tí gbogbo èèyàn fojú rí ni kò ní bùkátà sí kí o sì ká búra torí náà ọlọ́run wá ní wá nà sí àti gọ́rùkọ òun búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n ń gba ẹ̀mí àwọn kèfèrí ní tipátipá ó tún búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n ń gbẹ̀mí àwọn olódodo ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tún búra wàsáàbì àti sàbì hàn pẹ̀lú àwọn tí wọ́n ń súré tètè atúbẹ́ torí pé lómi lè wé pé wàsáàbì àti sàbì hàn àwọn tí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́n kìí ṣe bẹ́ẹ̀ o torí pé tá a bá lọ Sabaha, yóò jẹ́ thulasi alimazidu lòun sábàhà yusabihu tasbihan tabi subihana òun yóò jẹ́ masdari tìyún ṣùgbọ́n eléyìí ti lílùwẹ̀ ni o yóò máa jẹ́ sábẹ́hán tàbí sibahatan òun yóò jẹ́ masdari ẹ̀ so látara bẹ́ẹ̀ wasabi hàn àwọn tí wọ́n tẹ́yìn bá fẹ́ tu nílé ni àwọn tí wọ́n ń lúwẹ̀ ní lílúwẹ̀ gan torí pé àwọn mọ̀lẹ́kà yẹn nínú atẹ́gùn tàbí nínú afẹ́fẹ́ tàbí òfurufú ni wọ́n ti ń lọ wá dàbí ìgbà tí wọ́n ń lúwẹ̀ ń bẹ̀ nínú òfurufú ẹ pàwọn náà máa ń sọ pé swim in the space so àwọn tí wọ́n ń súré tètè àwọn mọ̀lẹ́kà tó jẹ́ pé wọ́n ń yára yára ní yára gan láti jíṣẹ́ tọ́lọ́run ọba rán wọn gbàmí mọ̀lẹ́kà ọlọ́run ó rán wọn pé ẹ lọ pàlú báyìí rẹ́ nígbà míì ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà míì lọ ṣiṣẹ́ lọ fi kẹ́sìrù ìlú báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà ha àti sábìhá ọlọ́run lòun ń búra pẹ̀lú wọn náà. fasábì kan ti sábì kan ọlọ́run lòun tún búra fasábì kan pẹ̀lú àwọn olùgbàwájú sábì kan ní gbígbàwájú ẹ̀rí pé nusrọ́tò lè wá kíá nígbà tó lọ́n sọ pé dáwọ́kọ̀ àti léwákíà lẹ́yìnsá léwákọ̀ àti akádìbà kọ́fídọ̀ tó ń rọ́fíà ọlọ́run bá ní nígbà tíṣẹ́ lọ́jọ́ gbèǹde àlìkìyàmọ̀ bá ṣẹlẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ gangan lẹ́yìnsá léwákọ̀ àti awak kò sẹ́ni tí ó pè ní rọmọjọ́ náà torí yóò ti dọ̀gbagada ọ̀rọ̀ yẹn ó ti dòdodo. Do èyí táwọn èèyàn sọ sí pé kò ní síjọ́ gbèǹde alikiamọ kò ní wọ́ọ̀kì ńjọ́ náà kọ́fídọ̀ rọ́ọ̀fìà tó bá díjọ́ náà àwọn èèyàn kan ó dẹni yẹpẹrẹ wọ́n lè ga láyé o ṣùgbọ́n wọ́n dẹni lẹ́lẹ̀ ńjọ́ náà rọ́ọ̀fìà ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà ó sì sọ àwọn èèyàn kan dẹni gíga wọ́n sì lè yẹpẹ láwẹ́rẹ́ ibi tí mò ń lọ jẹ́ kí n tètè lọ́ọ́bẹ̀ ọlọ́run wá ní wàkúntùm azwajan salasa. ọjọ́ náà ìpín mẹ́ta láàpín yín sí. àwọn ẹni ọwọ́ ọ̀tún àwọn wo ni àwọn ẹni ọwọ́ ọ̀tún ń jọ náà. àwọn ẹni ọwọ́ òsì àwọn wo làwọn ẹni ọwọ́ òsì. ìrọ̀ wàsábìkún náà sàbìkún. wàsábìkún. أولئك المقربون ọlọ́ni wa sàbìkún náà sàbìkún àwọn ìpín kẹta ni ẹ àwọn olùgbàwájú ọlọ́ni ọláìka limukọ̀rọ̀bùn àwọn wọ̀nyí ni àwọn alásùnmọ̀ tọ́lọ́n fi jannati na'im náà gbà àlìjọ́nà onídẹ̀ra àwọn tá a wí súnlá túnmínà làwàlé inú àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n pọ̀ nù wọn àmọ́ nínú àwa tá a ṣẹ́kù lórí ẹ̀kọ́ lílo àpọ̀ mọ́ àwọn àwọn ni wọ́n ń pè ní sàbíkún àwọn làwọn tí wọ́n máa ń yára tẹ̀ láṣẹ ọlọ́run àwọn làwọn tí wọ́n máa ń yára ṣe tọ́lọ́run tí wọ́n bá sọ pé ntọ́lọ́run wí ni lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ò mú lò tí wọ́n bá sọ pé eléyìí lọ́lọ́run ò fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kú òun bẹ́ẹ̀ màá mú àpẹẹrẹ ẹyọ kan wá ẹ wo owó èlé tàǹgbà tí wọ́n pè ní lóònù tíjọba máa fáwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ìjọba ẹ̀rí pé ìjọba máa ń fún wa ní lóònù wọ́n fún wa láàyè bí lẹ́vù òǹkálukú bá ṣe tó náà ni owó tó lè yá ó sì pọ̀ sí ẹni tó bá wà ní lẹ́vù 80 owó tó lè yá ó pọ̀ ju ti 10 yóò kéré sí ti 10 ẹ bá wà ní lẹ́vù 15 16 owó tó wọ́n tó lè yá ó lè pọ̀ díẹ̀ ṣùgbọ́n wọ́n bá fi ìgbẹ́ yí oúnjẹ tí wọ́n gbé fún wa wọ́n fi ìgbẹ́ yí àìtí abọ́ yẹn owó èlé tìjọba máa ń kéré síta àwọn ti báńkì ṣùgbọ́n láìjọ́ tó ti wọ́n ṣe wá sí owó èlé ń pé kò dáa ẹlòmíì gbà pé ò dáa ṣùgbọ́n yóò ní àfáà ah, ọlọ́run ṣàánú wa ẹnìyẹn ò sínú àwọn sàbí court ṣùgbọ́n àwọn sàbí court lẹ́ni níjọ́ tó gbọ́ náà lóní láyé òun ò ní gbà mọ́ èyí tó ti apply náà ó tún ó fàwé ẹ̀yà olóhùn ò apply mọ́ àwọn sàbí court nìyẹn àwọn tí wọ́n ń gba wájú nu dáadáa ni àsàbí kóònù àwọn tí wọ́n bi dáadáa pé àwọn sọ̀hábà ànábì àwọn bíi Abubakar àwọn Umar àwọn Uthman àwọn gbáwájú bí dáadáa níjọ náà ní Maka nígbà tí ọ̀pọ̀ àwọn èrò gba tànábì àwọn ni wọ́n bọ́ wájú tí wọ́n gbà. lọ́lọ́run fi sọ pé as-sabiquna al-awwaluna min al-muhajirin wal ansar. nínú suratu Tawbah. as-sabiquna àwọn tí wọ́n gbà minal muhajirin nínú àwọn tí wọ́n wá ṣàtìpó nílùú Madina láti ìlú Mẹ́kà nítorí ẹ̀sìn wàlẹ̀ ansor àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò tí wọ́n ràn wọ́n ṣe nílùú Madina àwọn ni wọ́n ń pè ní ansor wàlẹ̀dínà taba'uhum bi ihsani àtàwọn tí wọ́n tẹ̀lé orí pa tiwọn pẹ̀lú dáadáa radiyallahu anhum wa radu ọlọ́run ọba lóun yọ́nú sí wọn o wárọ̀dù àní ìtàwọn ọlọ́run ó ṣe fún wọn náà àwọn náà yọ́nú sí wọ́n sì yọ́nú sọ́lọ́run àádàlọ́ ula umujanna ti ń tẹ́jìrì táàtà alẹ́ àníhàrù ọlọ́run ọba lóhun ti wá ṣàdéhùn àlìjẹ́nà fún wọn èyí tó ṣe pé àwọn akérèmọdò ń sàn nísàlẹ̀ nítorí kíni nítorí gbígba wájú wọn níbi kíni níbi iṣẹ́ olóore torí náà gbogbo wa náà tàbá ti ń gbọ́ wá sí tí wọ́n sọ pé ntọ́lọ́run fẹ́ ni ká tètè máa lò sọ pé ẹ̀rí pé nígbà mi àwọn aláwùjọ abẹ́ ra epo sí jẹnẹrétọ̀ yìí o èló ni five thousand twenty thousand sì ń bẹ lápò ẹlòmíì yóò a máa retí ìgbà táwọn èèyàn bá donate tán lòun náà ṣe fi tiẹ̀ lẹ̀ kò sínú sàbíkùn sàbíkùn ni ó a ah, ó ní òun ti fi tòun lẹ̀ ó gba wájú nìyẹn ó ṣẹlẹ̀ nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì ní àfihàn òun bí ó ṣe rí níjọ́ gbèǹde alkiyama òun rí àwọn èèyàn tí wọ́n ń dé ó lóun rí rohot òun rí àwọn ìjọ kan nínú àwọn tí ó wà àlìjẹ́nnà ni o ànábì ní òun tún rí nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣe pé kò tí ẹ̀ séèyàn lẹ́yìn wọn àwọn àtẹ́bí wọn nìkan ni ànábì nígbà tó wáyá lòun wá wókè lòun wá ráwọn ìjọ kan tí wọ́n pọ̀ òun wá rò pé ìjọ tòun ni wọ́n ní rárá ìjọ ànábì wo nìyẹn ìjọ ànábì Mùsá ni gbà tó yá lòun tún wá rí àwọn ìjọ kan tí wọ́n pọ̀ wọ́n ní ìjọ tó nu ànábì wá ní nínú àwọn ìjọ yìí àwọn sabi'un alfi kan bẹ́ẹ̀nbẹ́ àwọn seventy thousand ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé wọ́n máa wọ àlìjẹ́nà láì ní ṣèṣirò iṣẹ́. àwọn èèyàn wọ́n wá ń ṣe fàǹfà lérí ẹgbàá tánàbí wọlé pé manihum àwọn kan sọ pé àwọn muhajirun ni àwọn kan ní rárá àwọn ànsọ́ọ̀rù ni ó ń kálukú wá ń sọ ànábì wá jáde kí lè ànábì wá sọ àwọn ànábì ní àwọn mùmìnì ni o àwọn tó ṣe pé láyà starikun òyìn ló wà mahfuz láyà rikun yẹn wọ́n ní yẹn ṣáàdùn ṣùgbọ́n láyà starikun àwọn tí wọn kì í sọ pé ẹ ṣe rúkìá fún mi tí àìsàn kan bá ń ṣe wọn àbí ìnira bá bá wọn wọn ò ní lọ sọ pé kí wọn ṣe rúkìá fáwọn wọn ó fara wọn fara da ìnira yẹn wọn wà gbára lọ́lọ́run alimutawakilon ni wọn. wàlá yaktahun àwọn èèyàn wọ̀nyí wọn ò sì kí ń fi iná ṣe ìwòsàn sára wọn tí wọ́n ń pè ní cauterization ẹ rí i pé ńgbà tí èso bá gún èèyàn lẹ́sẹ̀ ńgbà mi a máa fi iná fi yọ bí epo sí i tàbí bóyá bí ẹran kan lára èèyàn náà lọ sí tí wọ́n máa fi bí iná gé sọnù tí ó jẹ́ ọ̀nà ìwòsàn fún ara láyà tẹ̀hún wọn kì í ṣe irú ìwòsàn yẹn fúnra wọn. láyà tàtọ̀ yarun àwọn èèyàn wọ̀nyí wọn kì í fún àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nítumọ̀ ọjọ́ iwájú fún àpẹẹrẹ kí wọ́n wà lóko kó yín mọ́ kó wọ́n mú wọn ò ní sọ pé àlejò àwọn lálejò ńlé bóyá wọ́n wà lóko mọ̀rìwò kankan déédéé já látòrí ọ̀pẹ ó sì tutù wọn ò ní sọ pé nìkan kú ẹyẹ kòwé ò ní ké kan sọ pé èèyàn kan kú tán ẹ̀rọ ṣiṣi wọn ò ní àwọn ah, ní kò sí problem wọn ò ní sọ bẹ́ẹ̀ láyàtàtọ̀ yàrún wọn ò ní ṣe tọ̀yàrọ̀ torí nígbà ayé ànábì sallallahu alaihi wa alihi wa sallam kìíní kan wà tá à ń pè ní tí wọ́n máa ń ṣe ń gbà náà òun náà ni pé tìyàrọ̀ òun ni pé wọ́n mú ẹyẹ wọ́n á tu ẹyẹ yẹn sílẹ̀ tẹyẹ yẹn bá fò lọ apá ọ̀tún a jẹ́ pé ntẹ̀yàn bá wá ó dáa tó bá fò lọ apá òsì ntẹ̀yàn bá wá ọ̀nà ó dáa nìyẹn tí ò bá lóyà sọ́tún tí ò yà sósì wọ́n tuntun ṣe irú ẹ̀ náà ni tọ́lọ́wọ́n bá sọ wípé iná lè mùrọ̀ wàlímẹ́ ìsìn wàlẹ̀ azlam na wàlẹ̀ ansob rígizun mi ní amẹ́lì shaitan azlamu ń bẹ̀ yẹn tí wọ́n tú nínú kùránì yorùbá sí fífi ọfà pín nǹkan ìtumọ̀ rẹ̀ òun náà ni ajé mímu kí là ń pè bẹ́ẹ̀ àwọn lárúbáwá wọ́n ṣe àwọn kóró ọfà ọfà nígbà yẹn mẹ́ta ni wọ́n kọ lọ má lọ wọn ò ní kọ sí kẹta wọn ò ní kọ kankan sí i téèyàn bá ti wá fẹ́ rìnrìn àjò téèyàn bá ti lọ bá wọn wọ́n wà á mí tí wọ́n bá ti mi akóló ọfà yẹn èyàn wà á fà kan yọ èyí téèyàn fàyọ tó wá jẹ́ lọ ni wọ́n kọ sí la àwọn lọ́nà dá a máa lọ tó ẹ pé mọ̀ lọ lèèyàn mú ó ní ọ̀nà ò dá lọ téèyàn bá mú èyí tí wọn kọ kankan sí wọn tuntun mi àwọn èèyàn tí wọn kì í ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ànábì ní wa ala Allahi yatawakkalun ọlọ́run ọba ni wọ́n kú ọ̀rọ̀ wọn ti àwọn yẹn ni seventy thousand yẹn. àwọn ń pe sàbẹ̀ ànábì kan ní ukasha ibi tí mò ń lọ gangan nìyẹn ukasha ó wá ní Allah ó ní ya Rasulallah idulaha minihum ó ní ìrẹ́ ànábì bá ń bẹ ọlọ́run kó ṣe mí ní ọ̀kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yìí ànábì ní anta minihum. ara wọn náà ni ọ́ o ti wà nù wọn lọ́kùnrin kan wá tún ní èdè ó ní wàá náà yà rọ̀sùlà àtẹ̀mí náà bá ń sọ pé ànábì ni sábà kọ́ka òkàṣà òkàṣà ti gba wájú ẹ̀ o kí la sọ débẹ̀ òun náà ni asàbìkún asàbìkún náà àti fasabikọ ti sabikọ ntọ́lọ̀ bí àwọn tí ń gba wájú ẹ̀rí pé kí á ní òkàṣà sọ pé ànábì máa ń bẹ́ lọ́n kí wàá nù ló ti wàá wọn ló fà ń gbà tí wọ́n ń ka àwọn ṣàfáà ìpẹ̀ tánàbì máa ṣe níjọ́ náà níjọ́ gbèndé alkeama nínú àwọn ìpẹ̀ tánàbì máa ṣe ní ìpẹ̀ tánàbì máa ṣe fún òkáṣà tí ò fi ní ṣèṣirò iṣẹ́ kankan tí ò fi wà lìjẹ́ náà toró ti bá abẹ́ lọ́njọ́ náà lọ́n ti gbà kódà ó ti wá di ọ̀rọ̀ nínú èdè lárúbáwá wọ́n adab tí wọ́n bá ń sọ̀rọ̀ ní ìsìn sábà kọ́ka òkáṣà ó ti wá di ọ̀rọ̀ tí wọ́n máa lò gẹ́gẹ́ bá àná ṣe máa lò ńlẹ̀ Yorùbá àwọn ìtàn dòwí àtọ̀rọ̀ mi wọ́n lò bẹ́ẹ̀ torí náà ta àfàyọ́ ń bẹ́ẹ̀ ó ní kíkálukú wa ká mọ̀ gbáwájú nínú iṣẹ́ olóore ká mọ̀ mọ̀ fọwọ́ ra tàrí tàbí ká mọ̀ fọwọ́ ká ṣe é wa Muhammad sallallahu alaihi Madina ńgbà tó kí éèdì tán tó ṣe kútúbà tán fún gbogbogbò ó tún wá àwọn obìnrin ó ní fa inni ra'aytukunna akthara ala nari anabi sallallahu alayhi wa sallam ali nari ó ní mo rí i pé ẹ̀yin lẹ pọ̀ jù nínú àwọn ará nùnà ẹ rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni rọ́wì yẹn sọ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn obìnrin yẹn bẹ̀rẹ̀ sí bọ́ yẹrí etí wọn torí ẹlòmíì wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n yẹrí etí wọn ẹ̀gbà ọwọ́ wọn gbogbo ohun tí wọ́n fi ṣọ̀ṣọ́ wọn bẹ̀rẹ̀ sí kó fáànà bí lẹ́sẹ̀kẹsẹ̀ Bilal tẹ̀lé ó dẹ̀ wá ń gbà sínú aṣọ rẹ̀ ìtànàbí kan sọ ní pé ẹ má ṣe sọ́dákọ̀ o torí pé ẹ̀yin òun rí pẹ́yìn obìnrin lẹ́pọ̀ jù nù náà kó lè láyín nù náà torí nù rí wa ànábì tún sọ náà nípò míì pé ẹ fi ẹ dí gàgà ara yín níbi ìyá náà wà láòbí ṣíkì támùrìn kódà bó jẹ́ pé ẹ̀la dàbínù kan ni kẹ́ tọrẹ láti fi díra yín dí gàgà fún yín kẹ́ mọ̀ bá ṣe kí ni kẹmọ́ bá wọ́n náà so látara bẹ́ẹ̀ ọlọ́run ní wà sábẹ́kọ́ ti sábẹ́kọ́ àwọn tí wọ́n gbà wájú fálímùdábìrọ́ ti amúrọ́ ọlọ́run ló ń búra bìdábìrọ́ ti amúrọ́ àwọn tí wọ́n ń ṣe àkóso nǹkan àwọn mọ̀lẹ́kà tọ́lọ́run ọba ní àwọn ní kí wọ́n máa mójútó àlámọ̀rí ẹ̀dá ẹ̀rí pé ọlọ́run bá ní ma yalfidhu min qawli illa ladayhi raqibun atid nínú suratul Qaf ọlọ́run bá sọ bẹ́ẹ̀ èèyàn ní sọ nǹkan kan nínú ọ̀rọ̀ àyàfi kó máa bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn màláíkà olùṣọ́ tí wọ́n ṣe tán láti kọ gbogbo tó bá ń sọ ọ́lẹ̀ àwọn màláíkà wọ̀nyí iṣẹ́ méjì ni wọ́n ń ṣe bí tá a sọ lánàá wọ́n ń ṣọ́ inú àwọn màláíkà tí ń ṣàmójútó àlámọ̀rí inú ni bẹ́ẹ̀ náà ni irú òjò tí ń rọ̀ àti gbogbo àwọn nǹkan bí irúgbìn màláíkà Mikail àwọn àfáà alákìídà àwọn lòun ló mójútó ẹni tó mójútó rí sáálà kánánṣẹ́ sáwọn òjíṣẹ́ oní màláíkà Jibril olọ́lọ́ mọ̀ so Jibril tún jẹ́ rọ̀súlùn òun tún jẹ́ òjíṣẹ́ nínú àwọn màláíkà so mórísálù lòun náà min indilahi ilal mursal minal insan láàrin àwọn ọmọ èèyàn ọlọ́run rán sí wọn so látara bẹ́ẹ̀ màláíkà kàtúnù náà níṣẹ́ ti ń ṣe àwọn oríṣiríṣi àwọn alámọ̀rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní òun tún fi wọ́n bora àwọn tí wọ́n mójútó ọlọ́run ní yàwó mẹ́ta rújú fún rọ́jífà ọjọ́ tí ọ̀wá rírì yóò mì kálukú wa. òun náà ni ọjọ́ tí ìpè alákọ̀ọ́kọ́ tí ó dùn níjọba ayé bá fẹ́ parẹ́. ìdá ló fi kọ́ fi sórí náà fọ́fọ́ tó wà nídá wàhùnmílátìl àdó àdìbàdò bàdó kàtàn dákàtàn wàhídá ọlọ́run ní nígbà tí a bá fẹ́ atẹ́gùn. sínú ìwo torí wọ́n béèrè lọ́wọ́ ànábì pé fèrè wo ni màláìkà yẹn máa fán ànábì ní asúùrù ni o ìwo ni ìdààmú fi kan fi súùrì nígbà tí a bá fi atẹ́gùn sí ìwo ìyẹn ni màláìkà ta ìsọ́fìrì kódà ànábì ni ó ti ṣe tán báyìí ó ti gbé ẹnu síbi fèrè ó ti fẹ́ fán ojú tiwa ló ti pẹ́ ṣùgbọ́n súnmọ́ lọ́dọ̀ àwọn nǹkan retí àṣẹ ọlọ́run ni ìyọ̀ǹda ọlọ́run pé yà fán. ta bá ti fi atẹ́gùn yẹn sí àyà tẹ́ ń kalẹ̀ kan yẹn ní kẹ́mọ́ ká lọ. nafkhatun wahida fífẹ́ tẹ̀ kan báyìí náà lákànfẹ́ atẹ́gùn sí púú tá bá ti fẹ́. wàhúmi láti ardi ilẹ̀ wàlìjìbáàlì àti gbogbo àwọn òkè á wọn sókè fàdú kàtàun dá kàtàun wá ìdá á sì fọ́ gbogbo ẹ̀mọ́lẹ̀ yóò rùn yún wọn gan lẹ́ẹ̀kan náà ọjọ́ tá à ń wí níṣẹ̀lẹ̀ náà wà á ṣẹlẹ̀ ọlọ́run ní ń ṣàkọ́tì sàmà sánmà máa fàya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ń jọ náà gbogbo sánmà yẹn ṣe hàn pé ọlọ́run ọba sọ pé amọ́lẹ́yìn lórí sábẹ́ à ń ṣì dáadáa àjà tó lágbára jọ náà yóò di kíni yóò di nǹkan tí yóò ní lágbára mọ́ bí ó bí ó kàn dàbí èéfín lásán bẹ́ẹ̀ ni ó ṣe rí yóò kú dànù sánmọ̀ máa ọjọ́ tí ọlọ́run sọ ń bí pé ọlọ́run ọba ní ní ọjọ́ tí ọ̀wá rírì yóò ṣẹlẹ̀ òun náà ní pé alákọ̀ọ́kọ́ á. ọlọ́run sọ̀rọ̀ ìpè alákọ̀ọ́kọ́ yẹn tó pọ̀ nù kúránì o tábà wo sórọ̀ tó tún tẹ̀lé sórọ̀tù Nazi'a yìí ẹ rí i pé n tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá fún ìpè alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba sọ pàápàá tábà lọ́wọ́ nù sórọ̀tù Takwir sóra tó tẹ̀lé lẹ́lẹ́kejì ọlọ́run ní ìdá sàmùsù kó wérọ̀ nígbà tí oòrùn bá di tó wọ́ọ̀kùn tó di kíkákò ń bẹ́ẹ̀. wáyé dánú. ń kádàrọ gbogbo ntí ń jẹ́ ìràwọ̀ pátá gbogbo wọn ó jábọ̀ ńjọ náà. àfa nígbà tẹ́nìkan táyé bá fẹ́ parẹ́ òun ó sá lọ ìràwọ̀ ẹyọ kan wọn ló tóbi jùlẹ̀ ayé lọ oòrùn fúnra wọn ló tóbi jù ayé lọ ẹyọ kan wọn fẹ́ jábọ̀ ló ó dàbí kọ̀ńténà ẹnìkan dúró lẹ̀ kọ̀ńténà ló fẹ́ sá sísà yóò lọ́ mọ́lẹ̀ ni. e wá wo bí ìràwọ̀ ṣe pọ̀ tó ọlọ́run ní idal. wà idal jibalu suyirat. èyí ò ní nígbà tí àwọn òkè bá di ta lọ ẹ̀pọ̀ lọ́n ti sọ pé a kú gbogbo ẹ̀ dànù kò ní sí ń bẹ̀ mọ́. Naam. Wàyídálé ìṣàrù ó tì láti àwọn ràkúnmí kan ni wọ́n ń pè ní ìṣàrù àwọn àfọ́ onílùgà wọ́n ní àwọn ràkúnmí olóṣù mẹ́wàá ni wọ́n ń pè ní ìṣàrù. olóyún oṣù mẹ́wàá ṣe mọ̀ pé gbogbo àwọn darandaran àwọn tí ń da màálù bó bá sì da màálù tó ní ewúrẹ́ ńlé ẹ rí pé tí ewúrẹ́ èèyàn bá lóyún a máa kúnyàn lójújùgbà tí ò tí ì lóyún lọ èèyàn ò mọ̀ retí pé eléyìí ó bímọ torí náà nígbà tí ràkúnmí bá ti di olóṣù mẹ́wàá àwọn darandaran tí wọ́n ní ẹran yóò jọ wọ́n lójú lásìkò náà ọlọ́run ní ó tìlà yóò dín tá a pa tì kò ní réèyàn dámọ́ torí pé ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà kọjá kẹ́nìkan lòun ó da ẹran sẹ́ńpáwá yorùbá a máa sọ àwọn ọ̀rọ̀ púpọ̀ nípa àwọn fúlàní àti bòròró àwọn yorùbá a máa sọ pé tí ọmọ bòròró bá kú ó tẹ́ lọ́rùn ju kí màálù rẹ̀ ó kú lọ a máa sọ kódà a tún máa sọ pé bí bòròró tó ní màálù kú báyìí wọn ò da màálù màálù ó jẹun àwọn àmọ̀ wọ́n bí ẹni pé wọn ò láàánú rárá sẹ́ńpé màálù ó yàtọ̀ sí kòkó táwa ń gbìn sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ bá ti ṣán abẹ́ kòkó èèyàn lè wálé kó wá sinmi oṣù kan ó lè wálé ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n màálù ò lè fílẹ̀ fúnjọ́ kan ṣé màálù ò ní jẹun ó sì wà lórí ìso bójú òun ràn ó di dandan kẹ́ ẹ dá màálù bí òòrùn ràn ẹ dá màálù ìdínú táwọn tí ń daran òfin lè gbé gbòòrò àwọn àtẹran wọn ni wọn ò jọ gbé bẹ́ẹ̀ ẹ wá wo bí wọ́n ṣe tó bá dijọ́ náà ṣe ọlọ́ni utilat bí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ tó ń wó pàtì ni. gbogbo àwọn wùhúṣù àwọn wáhásù àwọn ẹran abìjà wild animal ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo àwọn ẹran inú gbóòjọ́ náà á kó wọn jọ kíjokíjo ó mú kálukú kí jẹ́ kí ni fẹ́ pààyàn jẹ mo ti sọ̀rọ̀ kan bí nígbà kan tí yíyan mú dáadáa ní àwọn area Ethiopia Eritrea tí wọ́n lọ ju oúnjẹ lẹ̀ láti inú helicopter àwọn èèyàn àti ọ̀bọ ló ń du oúnjẹ ẹ máa rántí ó ti pẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ bíi eighties ni o ọ̀bọ àtèèyàn wọ́n ṣe ju oúnjẹ lẹ́nu helicopter àwọn èèyàn lọ ń gbé àwọn ọ̀bọ náà ti wá tora à ebi ti pa àwọn ọ̀bọ náà ti rù báwọn ọ̀bọ náà ṣe ó wá di pé àwọn èèyàn àtọ̀bọ wá mẹ́mù wọ́n ń jí ìjàkadì lórí oúnjẹ tí wọ́n jù àwọn èèyàn wá wá kùmọ̀ wọ́n lù ọ̀bà ọ̀bọ náà yarí wọ́n jọ jà só ń jẹun ni sọ́ra bẹ́ ẹ́ ẹ̀rí nǹkan látara bẹ́ẹ̀ ọlọ́run ní ọjọ́ tá à ń wí gbogbo àwọn ẹranko abìjà òdì ń ta àkójọ ushirot kò ní sáàyè kẹ́ ẹ mọ èkéde kan pààyàn. ìdálíbi àrùsù jirot gbogbo ti ń jẹ́ ibùdó pátá àtàwọn odò àtòkun sùjírọ́t àbí sùjírọ́t sùjírọ́t yóò di tó gbiná. nínú àyà mi ọlọ́run ni wọ́n ó jà pọ̀ gbogbo odò òdì ẹyọ kan gbogbo ocean ni emilan atlantic ocean ìyẹn wà wájú ọlọ́run ni gbogbo ohun tí ń jẹ́ ìyẹn nínú suratul infitor ọlọ́run ni wáyé ìdálẹ́ biharu fújìrọ́t ìdálẹ́ biharu fújìrọ́t nínú súrà tó tẹ̀lé lè yẹn suratul infitor súrà 82 ọlọ́run ni gbogbo àwọn odò fújìrọ́t wọ́n ó jà pọ̀ wọ́n ó di ẹyọ kan èmi la Atlantic Ocean ni Arctic Ocean ni India Ocean ni gbogbo wọn ó di ẹyọ kan nígbà táwọn odò wọn bá di ẹyọ kan ìjẹ́lẹ̀ ó ṣẹ̀kù mọ́ gbogbo odò mi ní river Niger gbogbo ẹ ó jà pọ̀ òkun ó wọlẹ̀ yóò wọ gbogbo òlu yóò bolẹ̀ ọlọ́run tún wá ní àwọn òkun yẹn nígbà tí wọ́n bá tún wá papọ̀ tí wọ́n dì kan tán ọlọ́run wá ní sójìrọ́ wọ́n tún wá gbiná wọ́n dìná àyínà lè mẹ́fà rò ayọ́ àlèkọ́ni àìnàlè mẹ́fà ibo ni bùságbà níbo ló fẹ́ sá lọ tí iná bá ń jó lórí rẹ̀ ó lò ó sàwọnú omi omi dínà làwọ́zàr ilà rabbika yawma idinil mustaqar kò síbì kan téèyàn lè ságbà ń jọ ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo wọn padà sí so nígbà náà ọlọ́run tún ní wáyé dánú fún suzu wíjàtì nígbà tí gbogbo ẹ̀mí pátá àwọn ẹ̀mí suwijat tí a bá ń so wọ́n pọ̀ mọ́ra wọn àwọn àfáàní ọ̀nà mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ suwijat ẹ̀mí kọ̀ọ̀kan ń bọ́ sí ara ẹ̀ ara tẹ̀lẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ sí ẹ̀ pé ara ti jẹrà egungun ti sá fúnra wọn ó ti kù ẹ́ ẹ́ ṣùgbọ́n tó bá dijọ́ náà ọlọ́run ó tún wá sọ gbogbo ara yẹn dí padà ẹ̀mí yẹn wàá ṣe kí ni yóò wá máa padà sínú ẹ̀ suwijat ẹ̀mí ń padà sínú ara ìyẹn ni pé ẹ̀mí di nǹkan tí a ṣe kí ni o tí a so pọ̀ mọ́ra wọn nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni nígbà tí àwọn ẹ̀mí àwọn ẹni re tí wọ́n bá ń so pọ̀ yẹn pé àwọn ẹni re wọ́n mọ̀ bọ́ sọ́tọ̀ wọ́n mọ̀ so mọ́ra wọn wọ́n mọ̀ kóra wọn jọ àwọn ẹni burú ẹlẹ́ẹ̀kẹta wọ́n mọ̀ bọ́ sọ́tọ̀ ẹ̀rí pé nínú sọ́rọ́tù yàásìn ọlọ́run sọ ń bẹ̀ pé wàm uh, tazuli yawma ayú alimujirimun ó yá bọ́ sọ́tọ̀ gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀yin kọlọ̀rọ̀ sítẹ̀ gba tọ́lọ́run ẹ bọ́ sẹ́gbẹ́ kan ẹ má darapọ̀ máwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní nígbà náà ìdánù fún ṣoṣo wìjàt nígbà tí gbogbo ẹ̀mí bá di nǹkan tí à ń sopọ̀ mara wọn tí ń bọ́ sí ara ọlọ́run ní wáyé dàlímọ̀ údàtú sú ìlà àlìmọ̀ údàtú òun náà ni ọmọ obìnrin ta a sin láàyè àrìmọ́lẹ̀ láàyè ó wà náà àwọn àṣà alárúbáwá ṣáájú kánàbí ò tó dé tí wọ́n bá bí ọmọ obìnrin wọ́n máa ń fajúro ni kìí dùn mọ́ wọn nú torí pé àwọn alárúbáwá gbà wípé ibi táwọn wà yìí kìí ṣe ààyè téèyàn ti lè kìí ṣe ibi téèyàn ti lè máa lo ayé gbẹdẹmukẹ́ torí wọ́n máa jagun pọ̀ wọ́n á wò pé obìnrin ọ̀lẹ ni ṣó lè jagun torí náà wọn ò kà sí ọkùnrin ni wọ́n kà sí pé ó wúlò tí ó gun ẹṣin tí wọ́n tíjà bá dé tí wọ́n lè tí wọ́n lè dáàbò bo kọ̀bílà àwọn míì nù wọn èṣù náà ló jẹ́ kí wọ́n máa nírò ní burúkú yẹn o àwọn míì nù wọn tí ó bá ti wá di pé ọmọ wọn àbí ọmọ wọn ò nípa o tọmọ bá ti wá dàgbà díẹ̀ wọ́n ṣẹ̀ wá mú dání wọ́n á mú lọ wọ́n wá lọ wá ilẹ̀ iyẹ̀pẹ̀ wọ́n wá jù sí wọ́n wá da yẹ̀pẹ̀ yẹn mọ́ lórí bẹ́ẹ̀ ó ní àlèmọ́ udatu ọmọ obìnrin tá a sin láàyè suilat nígbà tí wọ́n ń béèrè pé bí ayídá ń bẹ ń kutilat ẹ̀ṣẹ̀ wo ni òun ṣẹ̀ tẹ́ fi pa òun o kí lẹ́ṣẹ̀ òun tí wọ́n fi pa òun náà. wàhídà sófò nùṣírọ́t. ọlọ́run ní wàhídà nígbà tí àwọn ojú ewé tíra àwọn tíra jamu'u sọ̀hífà òní sọ́hóf ó tún jẹ́ sọ̀háìf ọlọ́run bá ní nígbà tí ojú ewé bá di hushirot tí ó di nǹkan tí àtúnká kálukú owó tíra tiẹ̀ iṣẹ́ rẹ̀ ó rí ń bẹ̀ iṣẹ́ tèmi màá rí ń bẹ̀ kò sẹ́nìkan tí ò ní ríṣẹ́ tá bá sọ́rọ́tù káfíìn súra ẹlẹ́ẹ̀kejìdínlógún nínú alukur'an ọlọ́run ní nígbà tí àwọn kèfèrí tí wọ́n bá rí tíra wọn wọ́n ké ní tòó wípé áá naam pé irú tíra wo ni èyí tó ṣe pé ما يقدر صغيرة ولا كبيرة ọlọ́run ní àwọn kèfèrè ó ní má lè àdẹ̀lì kìtàb àà irú tíra wo leléyìí èyí tó ṣe pé kò fi sílẹ̀ sọ̀gì rọ́tàn èyí tó kéré nínú iṣẹ́ táwọn ìgbélé ayé ṣe kò fílẹ̀ wọ̀lá kàbírọ̀ èyí tó sì tóbi náà kò fílẹ̀ ìlà àṣọ àfi pé àwọn bá gbogbo ẹ̀ lákọọ́lẹ̀ nú ẹ̀ lọ́lọ́run fi ní famin ya'mal mithqala dharratin khayran yara. ẹni ọlọ́run ni ẹni ó bá ṣiṣẹ́ eré tó kéré bí ọmọ kan gan níjọ́ náà yóò rí ẹni ó bá sì ṣiṣẹ́ tó kéré bí ọmọ kan gún nínú aburú níjọ́ náà yóò rí ìbéèrè wa ni pé àwọn tí wọ́n ti ronúpìwàdà tí wọ́n tú bá ń kọ́ ṣé wọ́n padà ríṣẹ́ aburú tí wọ́n gbélé ayé ṣe inṣàlá àwọn ò tún rí o a tún ohun kálukú ní òrìṣẹ́ burúkú tó ti ṣe ṣáájú kó tó tú bá tó bá tó di jọ́ alikiyama ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa ṣàlàyé fún wa pé ńgbà tá a bá ń wo tírà yẹn iṣẹ́ aburú yẹn ó hàn bẹ́ẹ̀ àmọ́ wò yóò wà mọ́ bọ̀ wá sọ́dọ̀ wa ṣùgbọ́n látara pa àtúbá tọ́lọ́wọ́n bá sì sọ fún wa nínú súrọ́tù Furqan wípé ẹni tó bá túbá ọlọ́run ọba máa yí àwọn aburú rẹ̀ yẹn padà sí dáadáa a wà á rí bó bá ṣe wá ń súnmọ́ wa táyà wa ti ń já báyìí àwọn aburú rẹ̀ yẹn ó sì máa yí padà gbogbo ẹ̀ ó wà padà di dáadáa a wà fi ọwọ́ ọ̀tún wa ṣe kíni a wà á fi gbà tíra yóò wá jẹ́ ìṣirò iṣẹ́ tó ṣe kíni o tó rọrùn tọ́lọ́. fasawfa yuhasabu hisaban yasira ọlọ́run ní gbogbo ẹni tó bá fi ọwọ́ ọ̀tún rẹ̀ gba tírà sáfà yohasabu hisaban yasira yóò ṣe ìṣirò kí ni o ìṣirò iṣẹ́ tó rọrùn kò wá ní lílá fún wàá mẹ́mẹ́ni ó ti àkìtàbà wàrọ̀ àdọ́rí ṣùgbọ́n ni tó bá gba rẹ̀ látẹ̀yìn fasọ́fà yẹ́dọ̀ ọ̀ṣọ́bù rọ̀ yóò kígbe ìparun yóò sì wọnú nẹ́tà àmọ̀ sí sàáìr mú bọ̀ mọ́tìlọ wájú àwọn afáàní ẹ̀yìn lọ́lọ́run ni yóò ti gba tíra kí ló wá dé tá a máa ń ṣàdúrà pé ọlọ́run jáfọ̀ tún gba tíra mọ́sífà búbùsì mọ́jà fòsì gba tíra wọ́n ní ọwọ́ òsì náà ní ẹgbà ṣùgbọ́n ọlọ́run máa mú ọwọ́ òsì rẹ̀ yẹn yóò ti bọ igbá àyà ẹ̀ yóò wá lọ jáde lẹ́yìn ìnira kan ní yóò pra yóò fọ́ yóò jáde ṣé pé nira ni yóò wá ké ṣubú rọ̀ ègbé o ìparun o ìyẹn ni pé kóhun ó kú kóhùn ó má ma mọ́ kóhùn ó má sí mọ́ wàyásùlá gbaa tó bá gbà pẹ̀lú nira hàn yásùlá sàírọ̀ yóò ṣẹ̀ wá lọ́wọ́ nínú na fi àhàlì ìmàsúrò kí ló dé fi ń gbogbo nǹkan tó ṣe nígbà tó wà láyé nígbà tó wà láyé ẹ̀ bá la iná rọ́bà òkà bí ọlọ́ọ̀ni ìnáwó káàna fi ahlihi masirúrọ̀ ayé gbẹdẹmukẹ ní gbégbà tó wà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ láyé masirúrọ̀ ìgbádùn ni yóò ní kò síbànújẹ́ ní ọ̀rọ̀ tàwọn ọjọ́ gbogbo lòun gbogbo ọdún làwọn pé ẹ̀ ni pé arómáṣe ọdún kò sọ́dún ṣùgbọ́n yóò aró dẹ́dẹ́ yóò kàn dúdú bí ẹ̀ńpọ́ dún wà. wọ́n máa ń pè yàn bẹ́ẹ̀ arómásọdún ẹ̀hẹ́n bó ṣe rí nìyẹn òun ti àyọ́ ni kò sí wàhálà tó bá jókòó báyìí yóò mẹ́mu ni ẹlẹ́dẹ̀ ni ó tún wá máa fi mẹ́mu yẹn la ilaha illallah ẹlẹ́dẹ̀ àrámù ẹlẹ́dẹ̀ àrámù ọtí fún rẹ̀ àrámù yóò àmọ́ fi méjèèjì mú nígbà tí yóò bá tún wá jókòó orí obìn tó sì tánlẹ̀ ni ó wà kásẹ̀ létí èsè ìyàwó ẹ̀ tọ́lọ̀ tún ṣe léèwọ̀ yóò ṣe máa lògbé sí ayé ti ẹni ẹ̀ ọlọ́run kó làwà ń bẹ̀ ọlọ́run ní iná òkà náà fi ahàlì ìmọ̀sòrò ó rò pé bóyá ọba ò ní mú un ni àbúrò ọba ò ní ṣèṣirò ṣẹ́hun ó rò pé ọlọ́run ọba ò rí un rọba òkà náà fi bala ṣùgbọ́n dájúdájú ọ̀rọ̀ orí bọ̀ ń ṣe sáyẹn o inna rabbahu kana bihi basira olúwa rẹ̀ ń wò báyìí gbogbo ohun tí ń ṣe pátá kò sí ètò ọlọ́run ọba rí ṣẹ́kù mbẹ́ ọlọ́run ọba ń rí gbogbo ẹ̀ pátápátá. famala min quwwatin wala nasir ọjọ́ tí gbangba ó dẹkùn ti kedere ó bẹ̀ wò famala umin kuwa kò ní sí fún agbára kan wàlá nasir kò dẹ̀ ní sí kí wọ́n o kò ní sí alárànṣe kan bó tilẹ̀ kó mọ̀ ẹjá wọn tẹ̀síwájú náà àyàtà nǹka ọlọ́wọ́ bá ní wà ídálẹ́mà ọ̀húdà tó sún ilá bí ayídá ń bí ń kó tíláàtì wà ídá sóòfù nọ́ṣírọ́t ìwé yẹn ò là ń sàlàyé ọlọ́wọ́ ní wà ídá sàmẹ́ òǹkóṣítọ́tì nígbà tí sánmà bá di ń ta kákú òkò ní kankan mẹ́ẹ̀ nígbà tí iná jẹ̀hímù bá di ń ta kò lákòtúnkò sún ìrọ̀t yẹn pé ń jò gẹ́rẹ́gẹ́rẹ́ awọ náà jẹ̀hímù wà ní nẹ́tò òsìlè nigbati nígbà tí bá di ń ta súnmọ́ wa pẹ́kípẹ́kí torí tó bá di jọ́ iná ni ó gbáwájú wàjí àyàwọ́mọ ìdí ń bi jahannama yàwọ́mọ ìdí ń yatadakkaru lè insanu wà á wà á la ò dìkìrọ̀ ìyẹn wà nínú wàlífàjírì wàlàyé àlè àṣírí. wàlá yusiku wasaqahu ahadi ó tó ń bẹ̀ ọlọ́run ní tó bá dijọ́ gbende alikiyama tí kálukú wà ń gbangba àdájọ́ ọlọ́run wà jí ọmọ ìdín bí já á wà gbé iná já ànámà àgbèdè ànábì ní já tẹ̀rí yẹn ó ní ìjánu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand ni ìjánu tó ní màláíkà ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni ó sì gbé ìjánu kọ̀ọ̀kan. seventy thousand màláíkà ni ó gbé jánu kọ̀ọ̀kan ó fẹ́ pa àwọn màláíkà tí ó gbé wá ó seventy thousand times seventy thousand ó lẹ́ pa àwọn rìwáyà kan wà tó sọ pé seventy thousand tó dúró síbi kọ̀ọ̀kan yóò ní olùrànlọ́wọ́ seventy thousand ṣùgbọ́n àwọn àfa apá kan náà àfa sọ pé rìwáyà yẹn dọ̀ẹ́ pé ètò lálàáfíà ni pé ẹyọ kọ̀ọ̀kan seventy thousand ni so seventy thousand seventy thousand yóò gbé a sì mọ bí màláíkà kọ̀ọ̀kan ṣe tó. torí ọlọ́run sọnu sọ́ọ̀tù bá kọ́rọ̀ pé ìdá ti lè kàfìrí wọn ò ṣẹ̀fẹ́ dáná jọ́nà ó ti wà ńlẹ̀ wọn ò wà lọ gbé wá níbi tó wà wà búrí zati lè jahimu lè mẹ̀yárọ̀ kálukó àmọ́ wò náà báyìí gbogbo yẹn wá pé kò sọ́nà òun ló bí asirọ́t òun fa iná lè jahima ìyá lè máa wà olóbí asirot tí wọ́n máa ń pè ní afárá asirati yẹn asirot wọ́n wà na afárá sórí iná yẹn ẹ̀yìn rẹ̀ lọ́hùn wà lálejò náà wà orí afárá yẹn ni gbogbo ẹni tí ó wà àlìjẹ́ náà kọ́ lọ́n kó kàwá kún wọn ni ó wàá gbà kọjá wọ àlìjẹ́ náà afárá sì ní ó ní àwọn ìkọ́ ibẹ̀ ni ó tún ti fa ẹlòmíì wọnú náà ẹlòmíì orí afárá ni ó ti ré sínú náà àwọn kèfèrí ò ní rin orí afárá o dàrẹ́tì inú náà làwọn ń lọ ti wọn o wọn ò níṣẹ́ kankan tá wọ́n ń lọ inú náà ti nìyẹn o ṣùgbọ́n àwọn onígbà àwọn mùsùlùmí ẹlòmíì ibẹ̀ ni ó ti ré àwọn kan wàá jìyà ń bẹ̀ wọ́n wà lìjánà ṣùgbọ́n wọ́n pè ń bẹ̀ o làwọn tí wọ́n máa ń lọ́ra láti ṣe súnà àwọn tí wọ́n máa ń lọ́ra láti ṣe sọlọ́run gbogbo ẹni tí wá sí máa ń fà kún di iṣẹ́ ọlọ́run yóò tún wá fà lórí ẹ̀ yóò máa yọ bí ìgbín ni torí náà tí wọ́n bá ti ṣàlàyé fún wa pé bọ́rọ̀ ọlọ́run ti rí ni kí ni ká ṣe ká yára sí i yóò ràn wá lọ́wọ́ láti yára kọjá ní afárá ní orí asirot tó bá dijọ́ gbèlè alikiyama sọlá ọba lèkì ọlá ń sọ ń bẹ̀ yìí pé wàhídà sàmẹ́ ukushitọ́t wàhídà lìjà himusu irot wàhídà lìjà nẹ́tù ozilifat nígbàtí àlìjẹ́nà bá di ń ta súnmọ́ wa pẹ́kí àwọn òwúlá súnmọ́ alimet nafsunma ahdorot ẹ̀mí kọ̀ọ̀kan yóò wá mọ nǹkan tó ń ṣe níṣẹ́ tó mú déńjọ́ náà tó wá ní ahadọ̀rọ̀ hadọ̀rọ̀ ó dé ahdọ̀rọ̀ ó mú wa gbogbo ohun tó ń kálukú ṣe iṣẹ́ náà yóò rí ń jọ náà gẹ́gẹ́ bí àyà tí mo sọ nínú wàlífàjìrì wàlàyàlẹ̀ àṣírí wàjí àyàwọ̀mọ̀ ìdí bí já ànámọ̀ yàwọ̀mọ̀ ìdí yàtàdá kàrò lè ìnsánu. yóò rántí gbogbo ohun tó gbélé ayé ṣe pátá wà á nà la òdìkìrọ̀ wà á nà la òdìkìrọ̀ kí láǹfààní tí ìrántí yẹn wàá ṣe o nígbà tí bá ti ṣe tọ́lọ́hún yàkúlù yà laitani kọ́dàmtulẹ̀ hayati yóò wá ní ó mà ṣe fóun o kóun ó ti ṣe dáadáa nígbésí ayé tóun lò kó tó dijọ́ òní fàyà ọmọ ìdínlá yọ àdìbò àdábàwò àhàdì láyò àdìbò àdábàwò àhàdì níjọ́ tá à ń wí ìyà tí ó jẹ́ àní tí ìfi jẹ nìkan rí lórílẹ̀ ọlọ́run ò tí ìfirú ìyà ń jẹ nìkan rí wàlá yúsìkú wàsákọ̀wò ahad dídì táàjì àwọn ọmọ náà níjọ́ náà àti ìdí ẹnìkan bẹ́ẹ̀ rí ọlọ́run kó láwọn mẹ́ o èdè òdì bàrà kìí sọ̀rọ̀ ọmọ náà náà o wọ́n ó dì wọ́n pẹ̀lú ṣéènì wọ́n ti ẹ̀kọ́ gálágalà sí wọn ẹ̀mọ́ tí wọ́n ń gálágalà òun náà ni òun ni ṣẹ́kẹ́ṣẹkẹ́ mọ́wọ́ mọ́rùn òun ni wọ́n pè ní agilal rò pé wọ́n fi sọ́wọ́ wọ́n tún wá fi dé ọrùn ọlọ́run náà mo ní fagolóhó kòdóhó fagolóhó thumma al-jahima sallu thumma fi dildilati darruha sab'an thumma fi dildilati <laughs> ó ṣe ọlọ́run ní kùdúù àwọn tí wọ́n wọnú nẹ́jọ́ náà ẹ mú fagulúù ẹ mú ẹ̀dẹ́ ní máwọ́ márùn fún mẹ́líjà ìmọ̀sọ̀lúù lẹ́yìn náà lọ jùnú sínú jahim ó làáfà yẹn ń sọ ń bẹ̀yìn ọlọ́run á ní kẹwàá mú pẹ̀lú ẹ̀wọ̀n èyí tó ṣe wípé eh, ẹ̀wọ̀n náà gígùn rẹ̀ yóò jẹ́ ìgbọ̀n àádọ́rin seventy kúbìtì kọ́ yẹn ni wọ́n ń pè ìgbọ̀n àádọ́rin ní ogún fásilò kóò o ni wọ́n fi wọ̀wọ́ nu náà tí wọ́n fi dé ọlọ́run má ṣe wá ní ọmọ náà o látara bẹ́ẹ̀ àfa ọlọ́run ọba àlekíọ́lá ń tẹ̀síwájú ọlọ́run ọba ní alimet nafsoma adorot fala ẹ̀mí kọ̀ọ̀kan ó máa ń tó ń ṣe ń ṣẹ́jọ́ náà ọlọ́run dákun mọ́jẹ́ àwọn àánú àwọn tí ó kébò sí ìparun o ọlọ́run ni mo fi àwọn alikunnas àwọn ìràwọ̀ tó ṣe wípé wọ́n máa ń yọ wọ́n tún máa ń wọ̀ ọlọ́run lòun fi búra o alijawa rilikunnas àwọn ìràwọ̀ tí wọ́n máa ń lọ lójú ọ̀nà ọlọ́run lòun fi búra àwọn àfáà ṣàlàyé àwọn ìràwọ̀ yẹn wàlẹ́ìlì ìdá as-as òru ọlọ́run ló ń fi búra ìdá as-as as-asàlẹ́ìlì méjì làwọn àfáà tú sí wọ́n tú sí òru nígbà tí òkùnkùn rẹ̀ bá kù tó bá kùn òru nígbà tí òkùnkùn rẹ̀ bá ṣe kíni tó bá kùn wọ́n tún tú sí òru nígbà tí ó ń bá ń lọ méjèèjì náà làwọn àfáà sọ ọlọ́run lóun ọlọ́run ọba òun fi búra wàsúbòhì ọlọ́run ló ń búra pẹ̀lú àárọ̀ ìdá tànẹ́fàs nígbà tí àárọ̀ kùtùkùtù tó bá yọ tọ́jọ́ bá yọ ọlọ́run ló ń fi búra. inna ulakọ́ọ̀lù rọ̀súlì karim dájúdájú alukur'an lakọ́ọ̀lù ẹ̀rí pé tá a sọ níbẹ̀rẹ̀ àyà ìgbà tá a bẹ̀rẹ̀ sí tú súra ní alikọ́sàm pọ́lọ́wọ́ bá ń búra ẹ̀rí pọ́lọ́ tún ti ń búra ń bí láti fi ẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ nítorí pé tọ́lọ́ fẹ́ sọ ń táwọn kan ṣàtakò ẹ̀ ní òun náà ní alukur'an àwọn sọ pé màjínúnù lànàbì wọ́n ní wèrè ni pé sọkúsọ ní ń sọ pé ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ àwọn àlìjànú ní ń òun tún búra pẹ̀lú òru òun tún búra pẹ̀lú òwúrọ̀ kùtùkùtù gbogbo àwọn nǹkan tẹ́ pàtàkì ọlọ́run fi búra bólẹ̀ pàwọ̀ ọmọ èèyàn ò gbọ́dọ̀ fa àwọn nǹkan kan búra àyàfọ́lọ́run anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní man kana ya falyahlifu billah aw liyasmut ẹnikẹ́ni tó bá fẹ́ búra kó ya búra pẹ̀lú ọlọ́run tàbí kó dákẹ́ èèyàn kì í fi nǹkan búra yẹn kí pé ògùn gbọ́ wà ilẹ̀ tí ń wọ̀sùn rí ẹlòmíì ò fi bàtà sẹ́nu kò need ẹlòmíì ò forí gbá mọ́tò rárá ọlọ́run la máa fi búra torí náà gbogbo àwọn olóṣèlú tí wọ́n ní só dìbò fún wa dìbò fún wa só ṣe tiwa ṣe tiwa àmọ́ ká tó gbé owó yìí fún ọ ó dá ìbọn yìí kọjá àwọn ó sì ta ẹmu sórí ìbọn yìí so mọ́ bá wọn dá kọjá o mọ́ di kèfèrí o mi tí ìdébi àyà tó ń sọ yẹn gan má lọ di kèfèrí pé ó bá wọn dábàá kọjá nítorí owó tó fẹ́ gbá ń di òṣèlú o má bá wọn múlẹ̀ kílẹ̀ o pé ọya ẹ̀tọ́ jẹ̀yìn sí ẹ̀tọ́ ya ẹ̀pọ́n jẹ̀yìn lá ọlọ́run sì sọ pé ká mọ́ jẹ́jẹ̀ ọlọ́run ọba ní òun ṣe léèwọ̀ fún wa òun ṣe léèwọ̀ fún wa láàmẹ̀lẹ̀ khinzir wàdámù ẹran ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sì nígbà tẹ́ fẹ́ búra wọn ní ẹ̀pìn jẹ ara yín la kò tún wá jẹ́jẹ́ ti ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ló ńlá àyà kùránì sì lè wọ̀ lẹ̀jẹ̀ láti jẹ torí náà àwọn nǹkan tó máa ń gé wa lọ́wọ́ táwa tá sáré fi sẹ́nu tá mọ̀ fàámu yẹn kò bá ṣe ẹ̀rí islam mu ṣùgbọ́n ǹjẹ́ a lè gba ẹ̀jẹ̀ a lè gba ẹ̀jẹ̀ torí pé a ò jẹ́ à ń gbà sára náà ni ààyè ẹ̀jẹ̀ là ń dẹ́jẹ̀ padà sí torí àwọn ẹlẹ́rìí jì ọ́fìn àwọn níwọ̀n ìgbẹ́jẹ̀ torí wọ́n kà pé wọ́n lọ́lọ́ ní ká má jẹ ẹ̀jẹ̀ torí náà tí èèyàn bá gba ẹ̀jẹ̀ sára èèyàn ti takò fún Ọlọ́run tó ní ká má jẹ ẹ̀jẹ̀ àjẹ́ èèyàn à ń gbà sára ni ààyè tẹ́jẹ̀ wà náà là ń fẹ́jẹ̀ sí yẹn ṣùgbọ́n jíjẹ níta àmọ̀ sí jẹ ẹni tó wọ ẹnu torí náà torí ipò òṣèlú mọ̀ lọ búra o àwọn ẹlòmíì wọ́n kó wa lọ dí òòṣà àwọn ẹlòmíì wọ́n kó wa lọ oríṣiríṣi nǹkan tí wọ́n lọ ẹ búra tàbí tí wọ́n bá fẹ́ joyè ládùúgbò kódà ẹlòmíì níbi lèmọ́mù gan wọ́n fẹ́ jẹ lèmọ́mù ẹ lọ́mọ burandi ogun pé àní dà ọ́ ìwọ ládìbò fún ìwọ lẹ́yìn rẹ láwà nílẹ̀ ẹlòmíì tọrọ bá dọ̀rọ̀ tí wọ́n bá kẹ́ ni ló tọ́ sí yóò mọ̀ pé òun ni ṣùgbọ́n ó ti lọ búra àti wá sòdúró sídìí òdodo yóò ní lára yóò sì mọ̀. ọ̀rọ̀ ìbúra ọ̀rọ̀ àkídà ni kí ló wá fà táwọn èèyàn fi máa búra tí wọn kì í fẹ́ ṣe nǹkan tó takò búra wọn tó sì jẹ́ pé táwọn èèyàn bá búra pẹ̀lú orúkọ ọlọ́run wọn ò ní dúró lórí ìbúra yẹn ṣùgbọ́n tí wọ́n bá búra pẹ̀lú Ṣàngó tàbí tí wọ́n bá búra pẹ̀lú Ògún àwọn èèyàn dúró lérí ẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ ayé àwọn onífìlọ́sọ́fì wọ́n ń sọ fún ìjọba yìí pé kí wọ́n má jẹ́ kí wọ́n má fi kùránì búra mọ́ àti bíbélì àwọn olóṣèlú pé kí wọ́n já máa lo nǹkan ìbílẹ̀ kódà mo ka pépà kan nínú jọ́nà jọ́nà college of education kan ni jẹ́ kí n ìkẹ́rẹ́ ìkẹ́rẹ́ jọ́nà ó ti pẹ́ o bí around two thousand and eh, six nínú àwọn jọ́nà tí mo kà ń bẹ̀ àwọn tó wà ní arts and humanity yẹn ni pépà tí ẹnìyẹn kọ síta ó ní n tó kọ́ bẹ̀ ni irú àwọn èèyàn ń pè ní philosophical research in tó sọ ń bẹ̀ ni wípé kíjọba ó mọ̀ jẹ́ kí wọ́n máa fi àwọn tí wọ́n ń lò ní kóòtù búra bọ̀ kíjọba jẹ́ kí wọ́n máa lo nǹkan ìbílẹ̀ láti búra fún àwọn tí wọ́n ń dipò òṣèlú mọ́ pé a rí i pé nàìjíríà ó dáa gbọ́dọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ yẹn mi ò gbà o torí wọ́n tún máa ń re ṣùgbọ́n ká fi yan nílẹ̀ ṣùgbọ́n kí ló fà á táwọn èèyàn máa dúró tì í tó fà á ni pé wọ́n nígbàgbọ́ nínú òògùn tí wọ́n fi búra yẹn ju ìgbàgbọ́ tí wọ́n ní sọ́lọ̀ ń wọ́n gba Ṣàngó gbọ́ ju ìgbàgbọ́ tí wọ́n ní sọ́lọ́hun wọ́n gbà yí pé tọ́lọ́n bá lóun ó fìyà jẹ wọ́n wọn ò gbà pọ́ lóun ó fìyà jẹ èèyàn ìdí tí wọ́n fi ní òfin dáhùn nìyẹn ṣùgbọ́n Ògún wọ́n gbàgbọ́ pé Ògún ó fìyà já wọn aṣewáàsí níbi ìkan ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo tún sọ ọ̀rọ̀ 1990 bí ara 94 5 nílùú èkó ìgbà ìtawà yunifásitì aṣíwáàsí ládùúgbò kan àfá eh, Musa Idris àwọn sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ àjẹ́ bàbá kan sì sákò lágbóhun ó kàn sọ̀rọ̀ ó kàn sọ̀rọ̀ àjẹ́ ó kàn bó ṣe dápọ̀ àjẹ́ bàbá yìí sì dìde àyà èyàn rí lójú bàbá ń para ẹ̀rú sí ń bá ó sì kú lágbo yẹn ó kú òun wá sí yẹn bàbá yẹn lọ ṣàkúmì ṣàkúmì mẹ́rin láti ṣe wá sí yẹn kí n là mọ́lẹ̀ <laughs> around early 90s yẹn ni ṣàkúmí yìí ni bàbá ẹ̀ ti fọ́ ṣé o wà mẹ́jọ náà ni <laughs> ṣàkúmí ti inú yẹn mọ́ṣáláṣí ti inú láti wá ṣe wá síjọ náà wàláì bàbá yẹn dìde ayé ẹ̀ sì já gidi kí ló fà á torí pé bàbá yẹn ìgbàgbọ́ rẹ̀ nínú agbára wọn ó ju ìgbàgbọ́ tó ní nínú agbára ọlọ́run lọ. هل من àbáyé àyà tí ń kà ń ṣe ìsìbáàtù àwọn agbára ọlọ́run gbogbo ń tọ́lọ́run ọba dá pé kọlọ́run ò lórogún ṣùgbọ́n lọ́wọ́ ọba ní wàmínà nẹ́ẹ̀sì ó ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n mú àwọn ẹlòmíì ní àǹdáadáa ní ọlọ́run ọba. ó ń bẹ nínú àwọn ènìyàn máa ń yà táxi mindu ní láì àndáàdà àwọn tó yàtọ̀ sí ọlọ́run ọba àlá wọ́n mú wọn ní ọlọ́run yuhibbuna um ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ sí wọn bí ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́run walladina ashaddu hubban lillah ọlọ́run ní ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo ìfẹ́ táwọn ní sọ́lọ́run ó lágbára ju ìfẹ́ táwọn kèfèrí ní sóòṣà wọn lọ. ẹ rí i pé ọlọ́run bá sọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run bá ní wàlá takhshawhum wakhshawni. wàlá takhshawhum wakhshawni wàlẹ́ òtẹ́mọ̀ ní ẹ̀mọ́tì alaykum. ọlọ́run ní ẹ mọ́ páyà àwọn òòṣà yẹn o èmi ọlọ́run ọba ní kẹ́ ẹ bẹ̀rù ṣùgbọ́n lónìí nítorí ìbẹ̀rù nítorí pé a gbà pé àwọn yẹn ló lè fi nira kan wá ọlọ́run ò lè fi nira kan wá ìdí táwọn èèyàn fi máa fi kíní búra nìyẹn tó bá yẹ pé a nígbàgbọ́ nínú ọlọ́run ní tòótọ́ àti ní dòdodo ẹ rí pé kò sólóṣèlú tí ó sọ pé kẹ́nìkan wá dá ìbọn kọjá ọlọ́run ni gbogbo wa ní búra pẹ̀lú ọlọ́run ẹ rí pé gbogbo ìlú tó bá jẹ́ ìlú ẹ̀sìn tẹ̀sìn ti rinlẹ̀ ó kọ ọlọ́run làwọn èèyàn wọn fi búra ẹ sì rí pé wọ́n ó dúró lórí ẹ̀ ṣé ó dúró tì ní wàlọ́ọ̀ì tó bá ti lè ṣe bẹ́ẹ̀ rí pé yóò dúró tì í ṣùgbọ́n torí pé èèyàn ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run ta ni ó kéré ní ló fà táwọn èèyàn fi máa dúró ti ìbúra tó ṣà tí wọ́n fi dúró ti ìbúra tọlọ́run tó wáyé pé ibi tẹ́sìn ti wà ní kódà ìbúra tọlọ́run làwọn èèyàn ó sọ pé kí wọ́n máa dúró ti torí wọ́n ti mọ̀ pé ìbúra òòṣà àwọn èèyàn ó búra òòṣà ò ní ṣe wọ́n ní nǹkan kan ibi tí ìgbàgbọ́ tọlọ́run bá wà dáadáa wa tá àwọn àǹjẹ̀nú burúkú sì ń láàrin wa òun ló gbogbo burúkú yẹn o máa ṣẹlẹ̀ tó ajẹ́ ibi tí wọ́n ti ń kírun gbogbogbà tí wọ́n ṣe àdìkáàdù tí wọ́n ka tí ó fi búra nǹkan kan ọ́ yóò kàn máa lọ ní ṣùgbọ́n láwọn àwùjọ wa ìta àwọn nǹkan báyẹn ó wọ́pọ̀ ẹja kú ẹja máa tẹ̀síwájú ọlọ́run ọba ní kùránì tẹ́rí yẹn ọ̀rọ̀ òjíṣẹ́ kan kàrímọ́ tó jálápọ̀nlé ni òjíṣẹ́ wo ni kìí ṣànábì lọ́lọ́run sọ ń bí òun náà ni màláíkà jìbìrìl ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ọ̀rọ̀ ẹ̀mí gbígbà lẹ́ẹ̀kan kùránì ọ̀rọ̀ ta ni kùránì ọ̀rọ̀ ọlọ́run kí lọ́lọ́run tún sọ pé ó jẹ́ ń bí ó ní ọ̀rọ̀ màláíkà jìbìrìl kí ló dé tọ́lọ̀ wọn bá fi sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ á rí i ọlọ́run ní ẹni tá a sọ ìdí kó wà alágbára ni o indadele arishi makin makinun ẹni tó nípò ní indadele arishi lọ́dọ̀ ẹni tó ní alẹ́ arashi òun náà lọ́lọ́run ẹni tó ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ yìí o ẹni yẹn ẹni tó nípò ńlá lọ́dọ̀ òun ọlọ́run ọba tó ní alẹ́ arashi ni bí kó wà alágbára sí ni naam. mọ̀tọ́ ìn ẹni tá à ń tẹ̀lé ni tá mọ̀ níbẹ̀ àmínú ẹni ìfàyàbalẹ̀ ẹni tá a fọkàn tán ni. nítorí náà ànábì tí a rí yẹn máa sọ ibùkún bìmọ̀jìnà kèé ṣe wèrè orí rẹ̀ ò dàrú ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ mọ̀lẹ́kà jùbírì ló ń sọ ìyẹn ni wípé ẹni tọ́lọ́wọ́ bá ń sànábì pé kókó ànábì ní Quran lọ́lọ́wọ́n bá ń sọ yẹn pé Jibril ni kí wọ́n lè mọ̀ wípé kìí ṣe àlìjànú ló ń fi Quran kọ́ ànábì tí wọ́n fi sọ pé bóyá àlìjànú ti fọwọ́ bà ànábì ni torí pé àwọn ẹ̀yẹ àwọn àwọn lárúbáwá wọ́n ti mọ̀ wípé àwọn mọ̀lẹ́kà wà a ṣe ìsbátò eyùn náà nígbà tá à ń ka Quran lánàá nínú Suratu An'am nígbà tí wọ́n sọ wípé kí ló dé tọ́lọ́wọ́n ọbọ̀ ò sọ mọ̀lẹ́kà kan pẹ̀lú ànábì kó máa jẹ́rìí a ní nínú ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ́ẹ̀ òun náà ni wípé àwọn lárúbáwá wọn nígbàgbọ́ pé mọ̀láìka wà ṣùgbọ́n àwọn sọ pé àǹjẹ̀nu ló kọlù ànábì ìpórí rẹ̀ dàrú lọ́lọ́run fi sọ pé ìnáhù làkọ́ olùrọ̀súlìn karim dájúdájú ọ̀rọ̀ mọ̀láìka lélẹ̀ ẹ sì rí nínú súrọ́tù nájímù súra ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́ta nínú Qur'an súra 53 ọlọ́run ọba sọ̀rọ̀ ń bẹ̀ pé wà nájímù ìdá hawa báńkà ọlọ́run níwà nẹ́jìmù ìdáhàwá òun fi búra àwọn ìràwọ̀ àwọn ìràwọ̀ ìdáhàwá nígbàtí a ń bá ń jábọ̀ ọlọ́run ló ń fáwọn ìràwọ̀ náà búra máa dọ́là sọ ibòkún wà máa gọ̀ wá òjíṣẹ́ ẹni yín arákùnrin yín ọ̀nà lànàbì máa dọ́là kóṣínà wà máa gọ̀ wá bẹ́ẹ̀ ni òsì sọnù máa ya ń ti kù ánìlè hàwá ànábí ò sọ̀rọ̀ fẹ́ẹ́nú. in huwa ọ̀rọ̀ tánàbí ń sọ ò jẹ́ nǹkankan àyàfi kí ni wahayun yuha iṣẹ́ tààrán sí ló ń jẹ́ alamahu ẹni tó ń kọ́ ànábì ní ṣàdídùlùkùwá ẹni tó lágbára púpọ̀ ẹ̀rí pé ọlọ́run sọ pé díkù wà nínú àyà ń káàbọ̀ ọlọ́run ló lágbára náà mọ́t kálọ̀. wàhúwa bí rọtí fàstàwá ẹni tá à ń ni onídéédé ni mo rò pé ó wọ́n wà fìlẹ̀ òfúkìlẹ̀ àlà màláíkà ń bẹ ní òkèrèrè òfúkìlẹ̀ àlà tó ga ibẹ̀ ló wà níbi tó ti ga yìí dáná ló wá ń súnmọ́ ànábì fàtàdálà ó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí ọ̀ àdínà àwọn súnmọ́ ànábì kánà kọ́ọ̀bà kọ̀ọ̀sáìnì ní ìwọ̀n ọrùn méjì mo rò pa àmọ́ tí wọ́n ń pè ní ọrùn ọfà tí wọ́n bá fa ọfà báyìí èyí tí wọ́n ta jáde tó lọ pa ẹran ni wọ́n ń pè ní ọfà nǹkan tá a fi táwọn ni wọ́n ń pè ní ọrùn ìwọ̀n rẹ̀ méjì áó àdìná tàbó tiẹ̀ súnmọ́ ànábì jù bẹ́ẹ̀ lọ. fa àwòhà ilá abìdì ìlò wa ránṣẹ́ sí ànábì wa Muhammad sẹ́rùsì ọlọ́wọ́ bá mọ̀ àwòhà ohun tá a fi ránṣẹ́ sí olọ́lọ́run fi pè ní innahu laqawlu rasulin kàrí pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu màláíkà sí ni talẹ́ ló fọ̀rọ̀ náà rán òun náà ni ọlọ́run ọba àlékè ọlá. máa kádàbà fùádù àmọ́ máa rọ àmá kàdábàlì fuad ọkàn ànábì kò purọ́ kò pé ọ̀rọ̀ tó ń sọ fún yẹn ní ọ wà má kíni máa rọ à nǹkan tí ànábì rí àti nǹkan tí ń sọ fún ànábì ànábì ò pé ní rọ o naam. afatumarunahu sẹ́ẹ̀mọ̀ bá ànábì jiyàn ni alámọ̀ ẹ̀yà rọ̀ lórí nǹkan tó rí lẹ́yìn òrí. ọ̀rọ̀ mi ò tún bẹ̀rẹ̀ ń bẹ̀ jáde àdúró ń bẹ̀ níta lọ fàyọ́ ń bẹ̀ ó ní tọ́lọ̀wọ́n bá sọ yí pé iná òòlà kọ́ọ̀lù rasulin karimi kí kírísítẹ́nì kan máa bọ́ kó bá sọ pé ìbí ẹ sọ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni ṣèbí kùránì ló sọ fún yín pé ọ̀rọ̀ ànábì ni lọ́wọ́ níbo lọ ni kùránì níbo ló ti rí yóò kàn ẹnu kùránì yóò kàn mú wá nínú sura tu lanka yẹn sura tu tẹkiwiri sura eighty one yóò kàn ní lọ wo verse ṣe àpé verse yà máa dùn lẹ́nu wọn verse nineteen innahu la qawlu rasulin karim pé ọ̀rọ̀ anabi yóò ní ṣe bí anabi ní rasul it's a word of the messenger so it's not the word of God ọmọ mùsùlùmí tí ọ̀rọ̀ òye náà bá ní eh, Jesus is God himself God on earth can you see so accept Jesus in your life jésù gangan lọ́lọ́run fúnra ẹ̀ ṣé o ti rí pé ọ̀rọ̀ ti yín ọ̀rọ̀ òjíṣẹ́ ni òjíṣẹ́ yín muhammed ló ń sọ̀rọ̀ yẹn fúnra ẹ̀ lànà má ṣìnà o má ṣìnà má sì jẹ́ nìkan ó ṣì ọ lọ́nà o ìtumọ̀ rẹ̀ ń pé ọ̀rọ̀ màláíkà jìbìrì kí ló dé tọ́lọ́run fi pè lọ́rọ̀ rẹ̀ ni pé òun ló fi ọ̀rọ̀ rẹ̀ yẹn rán sí ànábì tí wá ń ka fún ànábì sallallahu alaihi ó sì súnmọ́ ànábì pẹ́kípẹ́kí kí nìdí tó fi súnmọ́ kí èṣù má bàa fi ọ̀rọ̀ yẹn ó ṣeéṣe kó sọ́lọ̀ kan kéṣù ó lọ fi nǹkan míì kún ọ̀rọ̀ yóò mọ̀ bọ̀ ìṣó wàá fọ̀rọ̀ míì kún sétí ànábì lànábì ó bá gbé bẹ́ẹ̀ òun fúnra ẹ̀ wá súnmọ́ ànábì ní nǹkan bí ọrùn méjì tàbó tún súnmọ́ jù bẹ́ẹ̀ lọ so kò sáàyè fún iṣẹ́ ìtàn ọlọ́run sì sọ pé bí kú wà ní alágbára ni alámọ̀ òṣàdídù ọlọ́run tún wá ròyìn agbára rẹ̀ pé ṣàdídù lágbára so kò sáàyè fẹ́ṣù láti fi ọ̀rọ̀ tiẹ̀ kún kùránì ànábì kan ń gbọ́ dàírẹ́tì ni kódà ní ìparí sọ́rọ́tù jin nígbà tó Ọlọ́run ọba ní alimu lè gọ́ èbì wà láà yìí sí irú gọ́ èbì ahadan òun lọ. ahadan Ọlọ́run. rọ́sọ̀dá ibi tá a fẹ́ lò nìyẹn ọlọ́run ní alimul gaibi òun lọ́lọ́run la yuziru ala gaibi ahada ọlọ́run ọba kìí fi kọ̀kọ̀ rẹ̀ hàn ẹnikẹ́ni illa man irtadha min rasul àyàfà àwọn tọ́lọ́run bá ṣàlẹ́ṣà nínú àwọn òjíṣẹ́ rẹ̀ fa inna yasluku min bayni aydihim wa min khalfihim rasada tí gọ́ìbù yẹn ìkọ̀kọ̀ ọlọ́run ọba wáyù yẹn bá wá ń bọ̀ àwọn ẹ̀rẹ́ ẹ̀ná òkúta náà ẹ̀rẹ́ ẹ̀ná yóò wá tẹ̀lé ọ̀rọ̀ yẹn níwájú àti lẹ́yìn nam kí ni tó tún ẹ̀lẹ́ àyà tó kẹ́yìn lè yá àlẹ́mọ̀ adada wa a sọ kúlà ṣe in adada ọlọ́run ni lè yá àlẹ́mọ̀ ká lè mọ̀ wípé kọ́dí abúlà gúrì sáà látàrọ̀ bí im pé àwọn òjíṣẹ́ wọ̀nyí wọ́n mú iṣẹ́ ọlọ́run ọba wọn dé ògóńgó torí náà kò sí ìgbàláàyè fún ọ̀rọ̀ ṣàìtàn there is no interference so kẹ́nìkan irú ìtàwọn kèbèrè lọ sọ pé ẹ ẹ pé nínú European literature nígbà tí wọ́n wá tí wọ́n sọ ń pa ànábì tí wọ́n rí wọ́n ní ànábì lọ gbé àdàbà sétí ó wá kó ọkà bàbà síbi etí rẹ̀ ọkà bàbà yẹn ń sá jẹ pé nítorí pé nínú bíbélì wọ́n sọ yí pé ohun kan eh, ẹ̀mí kan bóyá wọ́n ló sọ̀kalẹ̀ láti sánmọ̀ bí àdàbà wọ́n wá gbọ́ ohun kan tó sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ wọ́n lánàá bí wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà fẹ́ wá lọ wá àdàbà kan wá kó ọkà bàbà sí tí ẹ wọ̀rọ̀ tí ò bá làákàyè mu ó kọ́ ọkà sọ ní wá ń sa ọkà bàbà yẹn jẹ ẹ wo if mountain will not come to Mahomet Mahomet will go to the mountain ọ̀rọ̀ burúkú ni wọ́n lánàbí náà fẹ́ sọ pé òun lè pàṣẹ fún òkè kó ṣídìí gbégbà tó wá kọ́ àwọn wá pàṣẹ fókè òkè ò dá lóhùn tó ò dá òun náà tó if mountain will not come to Mahomet Mahomet will go to mountain ó dà òun òkùnkùn lọ bókè tó gbogbo orú àwọn rádaràda yẹn ló kún sínú àwọn literature àwọn Europe tí wọ́n fi bà Islam àwọn Catholic wọ́n refuse láti acknowledge Islam as Islam Mohammedanism wọ́n ń pè láti lè kó ìkórira Islam sọ́kàn àwọn European pé ah Mohammedanism an Arab no no no I can't follow an Arab that is his own ideology ká ní wọ́n pè ní Islam ni yóò tètè hàn sí wọn láti tẹ̀lé Islam ṣùgbọ́n mẹ́sẹ̀ sọ pé Mohammedanism wọ́n sàfún so látara bẹ́ẹ̀ nítorí àsìkò a kàn ka àwọn àyà yòókù àní ṣàlàyé púpọ̀ bó dẹ̀ gba aláàmọ́sọ́ kankankan tẹ́lẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ò fún wa nígbà láàyè láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run á ní mútọ̀ ìǹsámá àmìnì ẹni tá à ń tẹ̀lé ni lọ́hùn níbẹ̀ ẹni afọkàntán ni ẹni ìfàyàbalẹ̀ ni. orí ànábì ò dàrú àwọn láyé rí orí ní òkè rere nam ànábì kì í ṣahun pẹ̀lú nǹkan ìkọ̀kọ̀ òun náà ni ànábì ò ṣahun pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo ntọ́lọ́run ni ó sọ ni ó sọ irú àwọn èèyàn tí wọ́n sọ pé ànábì fọ̀rọ̀ kan pamọ́ di àwọn nǹkan ọ̀rọ̀ yẹn ò kọ̀rẹ́ẹ̀tì o wà máa hùwà alàlẹ́ gbọ́ ẹbí bí dọ̀nìn gbogbo iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì lànábì jẹ́ ànábì ò fi kankan pamọ́ ń bẹ́ẹ̀. kùránì kì í ṣe ọ̀rọ̀ èṣù ẹni ẹ̀kọ́ níbo lẹ́yìn wá ń lọ fàáyínà tá yẹn ni pé ah nígbà tójú ọ̀nà wà ń lẹ́yìn níbo lẹ́yìn à ń gbà yìí sẹ́yìn pé ńgbà míì téèyàn bá ń lọ tójú ọ̀nà kíá táwọn kan tó wá ń lọ nù gbó tí wọ́n ń fàdà aṣọ ni ah ojú yín fọ́ ní níbo lẹ́yìn gbà yìí níbo lẹ́yìn tún lọ ebi ń táwọn wá nì fàáyínà tẹ̀dẹ̀ habun náà. in huwa kùránì ò jẹ́ nǹkan kan ìlà díkìrùn ìrántí ló jẹ́ lílẹ̀ alamin fún gbogbo lè máa ń ṣá àmínkùn ayyastakim fún ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ dúró déédéé o tó fẹ́ wà lójú ọ̀nà tó tọ́ o kùránì ni ó tẹ̀lé wà máa taṣà yàṣà Allahu rabbul alamin ibẹ̀ láparí ẹ̀sìn ọ̀rọ̀ tún pọ̀ nú èyí wọn àyà yẹn ṣùgbọ́n mi ní sàlàyé ẹ̀ torí àsìkò ti lọ ọlọ́run bá ní wà máa taṣà ẹ̀ lè fẹ́ nǹkan kan o illa an yàṣà Allah àfikọ́lọ́run ó bá yín fẹ́ bẹ́ẹ̀ ìgbà náà ni ó tó bọ́ sí Rabbul Alamin olúwa gbogbo àgbáláyé ẹ̀kọ́ tá a rí fàyọnú ayé àtókẹ́ ni pé nítorí náà tó bá ti fẹ́ ṣe nǹkan máa sọ pé insha Allah máa ṣe báyìí lẹ́yìn náà kó tún wá máa bẹ̀ lọ́n pé ọlọ́run ọba yóò ṣe é ṣe yuridu al-mar'u an yutamana wa yaba Allahu illa ma arada yakulu al-mar'u fa'idati wa mali wa taqwa Allahi afdalu mastafada ọlọ́run ó sànù wa ọlọ́run kó gbà fún wa dáadáa wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ alekun dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní wa wasalaamu alaikum rabbana atina rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alaina ẹjọ́ ṣe a lè ọlọ́run bí àwọn ìṣẹ́lẹ̀ àṣà lè fi bí ọlọ́run bó lẹ́ pọ́rọ̀ búra la sọ ń bẹ̀ ṣùgbọ́n béèrè yìí náà um, ìtàwọn àfáà sọ lórí ẹ̀ ni pé rárá ẹ̀rí wọn sì ni pé kò síbì kankan tánàbí ti sọ bẹ́ẹ̀ tó lálàáfíà lóòótọ́ hadith kan wà tánàbí ní tàwásà lúbi tí wọ́n ní ànábì sọ pé tàwásà lúbi jáì fàyínà jáì ẹ̀ńdà lọ́yà àdìm ẹ pẹ̀lú ọlá mi torí pé ọlá mi lọ́dọ̀ ọlọ́run tóbi ṣùgbọ́n hadith yẹn láìsà bí sọ̀hì gbogbo tí hadith yẹn ò lálàáfíà rárá ìkan tún kú o ní irú hadith pé ànábì wa Adam bàbá ńlá wa ńgbà tí ó ṣẹ lọ́hùn pé nínú tó fi bẹ lọ́hùn àwọn kan sọ pé orúkọ ànábì ni pé ó wà bẹ arsh ó wá rí Muhammadu Rasulullah Muhammadu yẹn wá fi bẹ lọ́hùn lọ́lọ́run fi foríjìn hadith yẹn náà mọ̀ ọ́dún kò lálàáfíà ah, ah, eh, nínú tabawo tafsir ibnu kathir hafiz imaduddin ibnu kathir ó ṣàlàyé rẹ̀ dáadáa ó má dìsì yẹn wá ó sì ṣàlàyé pé àdìsì àwọn èèyàn máa sọ ṣùgbọ́n kò lálàáfíà o àwọn afáládìsì náà sì sọ gbogbo gbogbo alámọ̀ pé nínú kùránì ọlọ́run ọba sọ yí pé fatala kọ́ ádámù mi rọ́bì kalimatin fataba ali innahu wastawab azirika àwọn àfáà ní ọ̀rọ̀ náà ni pé rọ́bánà takọbalmin rọ́bánà zọlámùnà àǹfùsànà wà ìlàm takfírí lánà wà tàràhàmùnà lánà kúnnà min al-khasirin so látara bẹ́ẹ̀ ń tàà máa fi ibẹ̀ lọ́n gangan orúkọ ọlọ́run ọlọ́run ní ude ọlọ́ha awede urahman ayyama tadi'u falawul asmaul husna ẹ pé ọlọ́run ní ya Allah tàbí kẹ́ pé ya rahman èyí yòówù náà àwọn orúkọ ọlọ́run tẹ́ ẹ bá pè tí ẹ ní àwọn orúkọ tó rẹwà nínú àwọn tá a sì máa fi bẹ lọ́hùn òun náà ni àwọn àtikárù ẹ sì gbọ́rọ̀ ọlọ́run nígbà subhanallah ànábì rí ẹnìkan tí ń ṣàdúrà ńjọ́ kan àdìsí yẹn rí inú riyadu sọ̀lẹ̀ ní yàrá-yàrá ànábì ó wá sọ pé ah ìbá ṣe pé arákùnrin ilé ṣàfọ̀mọ́ fọ́lọ́hun kó wá ṣàṣàlátù fún mi kó tọrọ ti ń fẹ́ kó tún wá yin ọlọ́run kó tún wá ṣàṣàlátù fún mi àdúrà rẹ̀ ó sì gbà ó alhamdulilayi wàlá ilaha illallah wàlá akbar tàbí subhanallahi wa bihamdihi subhanallahi alazim kéèyàn ṣe àsàlátù fànàbí so àsàlátù là máa ṣe fànàbí tá a máa fi súnmọ́ Ọlọ́run ká tó ṣàdúà orùpótíyé torí ànábì sallallahu alaihi wasallam sọ ọ́nú hadisi tó lálàáfíà pé kullu du'ain mahjubun hatta yusalli alayya ànábì ní gbogbo àdúrà mahjubun adínàmọ́ yóò bá ti mo rò pé mo lè fi tú nìyẹn gbogbo àdúrà pátá láti dínà mọ́ àyàfi tẹ́ni tó ń ṣàdúrà bá tó ṣàṣàlátù fún mi látò ṣínà fàdúrà wọn so nítorí náà tó bá ń ṣàdúrà ọlọ́run wọlá ànábì nígbà àgbà wọn dínà mọ́ ní tí wàá ṣe ni pé wàá ṣàṣàlátù fànàbì tó bá ti wá ṣe yóò máa jẹ́ ìgbà àdúrà fún ẹ lórí tó ṣe wallahu ta'ala a'lam ọlọ́run ọba nìkan ni onímímọ́ naam alaikumus salam àfáà ní àsàlátù gbogbo wa mo rò pé gbogbo ara ti mọ̀ Allahumma salli ala kéṣe Allahumma salli salli ala sayidina wa ala rasili karim kọ́ o èyàn ó jókòó tí ó ṣe ni o Allahumma salli ala Muhammadin wa ala Muhammad kama sallaita ala ali Ibrahim innaka Abidul Majid Allahumma barik ala Muhammad wa ala Muhammad kama barakta ala Ibrahim innaka Hamidul Majid tàbí kẹ́yìn ó kó pọ̀ bí ọ̀nà bí fifteen àbí bí 18 tí n bá gbàgbé ń lànà bí fi kọ́ wa sọláàmà sọlẹ̀ alá wa alá muhammad kama sọlẹ̀ta alá ibrahim iná kamidu majid wa barik alá muhammad wa alá muhammad kama barokta alá ibrahim iná kamidu majid àwọn míì wà tó sọ wà aláàzíwájì yìí wà zúrí àti gbogbo ẹ̀ bámbám ọlọ́run ṣàánú wa wallahu alam tabaka lálàrí ìzíyà àsìmáwí àwọn àsàlátù yẹn wà èèyàn ò nídìí àti kéwú kó tó ṣàṣàlátù gẹ́gẹ́ bí èèyàn ò ṣe nídìí láti kéwú kó tó kírun mọ̀rọ̀kótíyé tẹ́bá ní ẹ̀sọ́ ẹ̀kọ́ èdè haúsá nìsìn kẹ tó mọ̀ náírà gómọ̀ so tẹ̀fí àwọn kìnnì kan bẹ ẹnu èdè haúsá láì gbogbo ẹni tí máa ń tajà tẹ́yìn bá ń tajà tó ń lọlẹ̀ haúsá lọ rajà ó ní jókòó kọ́ haúsá ń bì kan ó sì ti mọ̀ àwọn kìnnì kan dubu daya dubu kìíní kankankan yóò mọ̀ kí ni tó gaskiya kí ló fà á torí pé òun rò pọ̀ mọ́ wọn ẹni tó bá ti ń rò pọ̀ mọ́ àwùjọ mùsùlùmí kò bá àmọ́ kéwú yóò mọ̀ sàlátù kò bá àmọ́ kéwú yóò mọ̀ fatia kò bá àmọ́ kéwú yóò mọ̀ kúlẹ̀ aláwọ̀ so èyàn ó gbìyànjú láti jókòó kọ ni yóò bá ò replace àsàlátù o olúwa mi bá mi ṣe ìkẹ́ fún ànábì bó ṣe ṣe kẹ́ kì í sàsàlátù ló ń ṣe yẹn òun sọ̀tún màsàlátù nìyẹn mo rò pé tí yé èyí ó kọ́ ni o wallahu alam ọlọ́run lọ́ba nìkan ni onímọ̀ wò. bí àwọn ṣe ìwò jọ ní mọ́ṣáláṣí kan tí wọ́n ti wá sọ tí wọ́n ní ìdí mọ́ṣáláṣí yẹn ẹnìkan wá ní bí a owó ẹ̀dá wá ó bí a tó bá gbọ́ ẹ̀sìn ẹni bàtàn bí àwọn èèyàn dá sí owó ìyàwó tó bá tó kí àwọn èèyàn hypothetical question bóyá bóyá bóyá assumption ni tí ò bá rí bẹ́ẹ̀ ńkọ́. <laughs> ní mọ́ṣáláṣí kan wọ́n ní bùkátà sí hundred thousand naira ẹnìkan sì mọ̀ pé òun ní òun ó fún wọn ṣùgbọ́n wò pé tóun bá ti gbé hundred thousand ilé àwọn kan ò ní dá sí mọ́ ó wá dúró tí gbogbo wọn fi dá sí kó tó gbé kalẹ̀ ó ń béèrè bẹ́ẹ̀mi ṣe rò wọ́lọ́ island nígbà tá a sọ̀rọ̀ nípa sàbíkún ìmọ̀ gbawájú níbi dáadáa lẹ́ẹ̀kan ó ti gbawájú náà níbi iṣẹ́ olóore pẹ̀lú pé òun ti gbé lẹ́nu ẹ̀mí ara ẹ̀ torí pé ọlọ́run ọba rí wa tọkàntọkàn mo rò pé tiẹ́ kèéye pé kò kèéye pé ń fọ́ rárá wà á rí pé mo sọ yorùbá kan lẹ́ẹ̀kan mo ní ń sà ń fọ́ rárá ìtumọ̀ yìí kò fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tẹ́ sọ òun ti thousand yìí ṣùgbọ́n má jẹ́ òun ó tí ì sọ káwọn èèyàn ó lè fi so ó ti gbà wájú náà nínú iṣẹ́ dáadáa báwọn sẹ́wọ̀n abóògbà pọ́lọ̀ rí ọkàn wa ayà rẹ̀ kúnnù kùránì tọ́lọ̀ fi sọ pé òun rí gbogbo tí à ń ṣe níṣẹ́ wọ́lọ́ọ̀tà àti táà rò ní ọkàn wa wallahu ta'ala alam. ẹ̀ẹ́n tí máa sọ ní ìsinmi pé mi nímọ̀ nípa ìbéèrè yẹn torí pé dìbéètì kan lọ́dọ̀ àwọn àfáàní tó lágbára pọ̀ tí mi sì mọ ibi tí wọ́n parí ẹ̀ sí torí ìbéèrè tó béèrè pé ṣó dáa àbí ò dáa mi ò mọ̀ bóyá dáa mi ò sì mọ̀ bóyá kò dáa sóyé ìyẹn nípa ilimi so kọ́lọ̀ ń ṣàánú wa torí pé àwọn àfáà sọ àwọn kan nínú àkídà pàápàá téèyàn bá ka ṣẹ́ríhù Izudin àkídà kí ni mo ń pè àkídà yìí àkídà ti àkídà tu tọ̀háwíyà náà ṣẹ́ríhù àkídà tu ti Izu. èyàn ó rí àwọn ọ̀rọ̀ yẹn wọ́n sọ díẹ̀ ń bẹ̀ náà pé ǹjẹ́ èèyàn lè máa tọrọ pé ọlọ́run jẹ́ mi gùn àbí kẹ́mì mi gùn so àkírọ̀ so wọ́n pín sí méjì lórí ẹ̀ ṣùgbọ́n àlìmọ̀hìm ń ta fẹ́ náà ni pé ànábì sọ àwọn nǹkan kan tá a lè máa ṣe èèyàn ogun àkọ́kọ́ ni kéèyàn máa tọrẹ ó ló jẹ́ ó wà nù tí máa ń ṣe sábà bí kígún ẹ̀mí tó bóyá tẹ́yìn bá lè gbìyànjú àti máa ṣe pẹ̀lẹ́ bá apá kan náà àfáà ní ṣíṣe òun náà kádàrà ní ojú ṣe ṣùgbọ́n al-ihtijaj bil-qadar tọ́pìkì míì ni yóò tún gbà mí táyìn dákun wọ́n jẹ́ ń tẹnu bọ̀ torí ẹ̀wọ̀n pé ó yẹ kí n sọ ní parí ayata súrata kàlẹ́ kan wà má tasha'una illa an yasha Allahu rabbul alamin ṣe pé mo mọ̀ọ́mọ̀ sọ pé ẹ jẹ́ ń filẹ̀ torí tí n bá fẹ́ discuss ẹ̀ máa lo bí one hour ó kéré jù lórí ọ̀rọ̀ yẹn ní nkeke ni o kí n ra ni o nípa ọ̀rọ̀ kọ́dà ṣùgbọ́n tíra wà lórí ẹ̀ dáadáa tá a lè kà mo dẹ̀ ti kọ́ kan lórí ẹ̀ náà ní English tó jẹ́ very straight forward one tá a lè rí mo kọ́ sínú magazine MSSN Bizone ní some years back tí n bá lè rí kọ́pì ṣá yà lè ẹ̀ o lè lọ tẹ bá kà á pé ọ̀rọ̀ yẹn ó tún alaikum salam ọ̀rọ̀gbà àwọn Jehovah Witness àkọ́kọ́ àbùkù tó kan Jehovah Witness àbí àkọ́kọ́ láìfi wọn aburú wọn gan ló kọ tí wọ́n ń jẹun wọ́n lọ pe orúkọ ní orúkọ wọ́n pe Ọlọ́run lórúkọ tí ò sọra ẹ̀ tí ò sẹ́rì pó jẹ́ bẹ́ẹ̀ torí àgbọ̀dọ̀ pọ̀ Ọlọ́run ló kọ̀kan àfọkọ́tà rẹ̀ rí fún wọ́n ní Jehovah lọ́lọ́run jẹ́ níbo ló ti sọ mo bẹ̀rẹ̀ mo ti gbọ́rọ̀ yín question yín yé mi mo kọ́ ń sọ problem wọn ni níbo lọ́lọ́run ti sọ ọ́nù bíbélì pé Jehovah ló ń jẹ́ kò sí ọ̀rọ̀ mẹ́rin wọ́n ń pe kíní kan ní tetragrammaton tetragramma ṣé ọjọ́ ò ti lọ jù sáwọn èèyàn ò lè farabalẹ̀ wáyé tetragrammaton ni pé àràfí mẹ́rin àràfí mẹ́rin yìí kèé ṣèdè ìlú wọn kèé ṣèdè èbó o èdè ebèrù ni o wọ́n wá lọ yí àràfí mẹ́rin yẹn ṣèdè èbó wọ́n ló wá ń jẹ́ YHWH yí lédè yorùbá wí hí àti wí ìyẹn ní yorùbá yhwh wọ́n lórúkọ ọlọ́run yẹn wọ́n á ní nínú èdè ebérù tí wọ́n bá ń kọ èdè wọn kì í fi ṣe mọ̀ pé àwọn aráàfin tí wọ́n ń pè ní alphabet alphabet yẹn èdè èbó ni àwọn bàbá wa tí wọ́n já àfa àjọhún káwọn èbó tó dé ni wọ́n ti ń pè ní aráàfin alphabet yàtọ̀ àwọn yorùbá ni ẹ̀ ẹ mọ́jà lo èdè àtọ̀húnwá ẹjá mọ́ lo èdè wa nígbà tí wọ́n kọ́ yín ní abidi kí ni wọ́n pè alifábẹ́ẹ̀tì yorùbá harafi ni correct terminology fún torí pé òun láti ń lò fún káwọn èbó tó dé so tàwa muslim yẹn ló correct so ẹ̀yin tẹ́ rí di yorùbá ó yẹ kẹ́ proof ẹ̀ fún prof yín kan pé tí alifábẹ́ẹ̀tì yorùbá gan ló rọ́ǹkì torí pé alifábẹ́ẹ̀tì èdè èbó ni eighteen kí ni wọ́n láwọn òyìnbó kọ́kọ́ dé bàdágírí mẹ́yẹn ti gbàgbé tabara bàbá tó ka sansisi ní ìsinwó sọ 18 kíní 18 something lè bó kọ́ dé Badagry alifábẹ́ẹ̀tì èdè ṣùgbọ́n arafi ni o ní huruf o ní arabic òun làsì tí ń lò nílẹ̀ Yorùbá arafi mẹ́rin yhwh wọ́n wá pín àwọn arafi méjì sí méjì fáwẹ́lì àti kọ́nsọ́nẹ́ntì wọ́n wá ní nínú èdè ebéèrú wọn kì í kọ fáwẹ́lì kọ́nsọ́nẹ́ntì wọ́n máa kọ fún àpẹẹrẹ tí n bá fẹ́ kọ ọba ní Yorùbá ọbíà bí nìkan ní nǹkan mi ní kọ́ àti a sí bàbá màá kàn kọ́ bí bí mi ní fi aa méjèèjì sí màá kàn kọ́ bí bí bí tí wọ́n bá sì fẹ́ káwọn ní ọba bàbá ó wà ní èdè Yorùbá náà ó ń la mi tá à ń fi sí ẹ wo kíní tí wọ́n kọ sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ta ni ó bá wa kà àbá ìka bọ́ bàtà rẹ èmi lè dé rẹ̀ kí bọ́ bàtà rẹ mo wọ ọnu mọ́ṣáláṣí mo wọ bàtà bàbá ìwá ni kí ló dé tí mo wọ bàtà wọn ṣe kí ló ṣe wọ bàbá yìí bẹ́ẹ̀ lẹ́ni ká máa wọ bàtà wọn mọ́ṣáláṣí bọ bàtà rẹ wọ bàtà ẹ bọ bàtà làwọn ẹ̀yàn ẹ̀fà mi sí ní tèmi kà sínú ó wà nú èdè Yorùbá náà ọmọ Yorùbá ló lè ka Yorùbá tí wọn ò fà mí sí lórí ọmọ Yorùbá tó gbọ́ Yorùbá dáadáa ní Yorùbá o àwọn ló ka tí wọ́n bá ń ka rédíò ẹlòmíì ò mọ bí ondo rédíò yẹ́rì kakuka yóò pèpè kúpè ńgbà àwọn ò ti fàmì sí kò ní rí ìpè yóò ti tó fẹ́ sọ ni ìpè ti dún ìpè dún ni o ìpè ti dún sí so bẹ́ẹ̀ nínú èdè yẹn wọn ò wá mọ kí ni kọ́nsọ́nẹ́tì tó wà ń bẹ̀ ṣé à ń pẹ́ ẹni tí èṣe Yorùbá tó wá ka ilé nísìn kò sí bí ò ṣe lè pè é ká sọ pé kò sí Yorùbá mọ́ lórílẹ̀ kò sẹ́ni tó gbéde Yorùbá mọ́ bóun ó ṣe wá rí kíní ìka ṣé à alágbárí kan ní ó kàn dé yóò ní bó bá tẹ́ rèé bó bá tẹ́ rèé yóò pè bẹ́ẹ̀ èdè ebéèrù wọn ò sọmọ lórílẹ̀ ó ti parẹ́ kò sẹ́ni tí ń sọ èdè yẹn mọ́ ní gbogbo ayé èdè yẹn ti lọ àwọn àfáà tí wọ́n ṣe lúgà àwọn lójókòó yìí lùgọ́tù sàmíyà semitic language mẹ́fà ni wọ́n pè arabic aramic utopic Phoenician Assyrian àti Hebrew Hebrew yẹn gan apá kan náà àfà ní kìí ara Semitic language ṣùgbọ́n kọ́ọ̀lù àwọn tó sọ parẹ́ ó jẹ́ mẹ́fà wọn á ní mẹ́fẹ̀ẹ̀fà yẹn ẹyọ kan ló ṣẹ́kù márùn-ún ti parẹ́ Arabic nìkan ló kù ó ní wọ́n ń sọ láyé kò sẹ́ni tí ń sọ Arabic mọ́ ó ní Jésù sọ kò sẹ́ni tí ń sọ Topic kò sẹ́ni tí ń sọ Phoenician kò sẹ́ni tí ń sọ Assyrian báwo wọ́n ṣe wá mọ̀ yìí pé wọ́n ronú títí pé kí làwọn ò wá fi ṣe fáwẹ́lì yẹn o mo kàánù we wọn máa ń in search of God wọ́n ní àwọn onímọ̀ faransé kan ló wá sọ pé Yehowa ni ó jẹ́ eh, Yahowa ṣe mọ̀ pé wọ́n wá lọ change y sí j torí pé òyìnbó tí wọ́n bá fẹ́ pé y yí G." ni wọ́n máa ń pè jù jù u ni o u come jù come bj ni òyìnbó máa ń pè y ní wọ́n fi lọ sọ di j so wọ́n á ní wọ́n á lọ fi sí pé ntoma w ló parí ẹ̀ wà wọ́n lọ sọ di v Jehovah ṣe àrí pé ọ̀rọ̀ wọn burú so wọ́n lọ mọ orúkọ ọlọ́run lórí congestion lórí zonu la sọ pé ta ló sọ fún wọn nígbà tá mẹ́dídà ọ sọ ó ní ó ní yahuwa ni ó ní yahuwa ni wọ́n rí tí wọ́n lọ ń pè ń Jehovah yahuwa e, tó túmọ̀ sí pé ó yahuwa yahuwa lọ ó ní ní wàláì mo bojú wọn á lọ gbé bẹ̀rù ẹ̀gán wa bí ìgbà téèyàn kọ aláwù tó dorí ẹ̀ kodò ẹ tó bá ti rí kíní ìwọ̀n rí ìnùwé wọn kíní tí wọ́n máa ń pe yhwh yẹn aláwù tí wọ́n kọ tí wọ́n dorí ẹ̀ kodò bẹ́ẹ̀ ló ṣe rí so látara bẹ́ẹ̀ àkọ́kọ́ pírọ́blẹ́mù wọn nu so ọlọ́run ó kọ́kọ́ jẹ wọ́n yá pé wọ́n ń pè òun ló kọ tó ń sọ pé òun jẹ́ ọkọ̀ tí ò lẹ́rìí ẹlẹ́ẹ̀kejì Jehovah Witness gbà pọ̀ ọmọ Ọlọ́run ní Jésù o wọ́n ti ẹ̀gbà pọ̀ làkọ́bí Ọlọ́run ó wà nù òwe wọn my book of Bible stories ìwé ìtàn bíbélì mi wọ́n sọ ẹni tó sọ fún mi pé wọ́n gbà ní òun lòun làkọ́bí ṣùgbọ́n wọn ò gbà pọ̀ Ọlọ́run ni ṣùgbọ́n wọn ò gbà pé mẹ́ta lọ́kan wà Trinity ṣùgbọ́n gbà Jésù ọmọ Ọlọ́run ni tó wá sáyé wọ́n dẹ̀ gbà pé ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà gbogbo ẹ̀ ni wọ́n sọ lórí òkè káfárì wọ́n sọ gbogbo àwọn ní àwọn ìgbàgbọ́ yẹn trinity ni wọn ò gbà ìyẹn ni mẹ́ta lọ́kan wọn ò sì gbà pọ́lọ́run ni nígbà tí mo ti lè gbà pọ́lọ́run gan trinity ò ní wọlé so bó ṣe rí nìyẹn so ọ̀rọ̀ àwọn Jehovah Witness ẹni àánú ni wọ́n o lórílẹ̀ àwọn ọ̀rọ̀ wọn tó burú tó burú pọ̀ nínú ọ̀rọ̀ wọn tó burú ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn bú láyé tó bá ti kú kò ní padà dìde mọ́ kò sọ́jọ́ gbéǹde fúnrú àwọn èèyàn kò sí ná wọ́n dẹ̀ ní ọwọ́ àwọn tí wọ́n bá jẹ́ ni ọlọ́run nìkan ni ó jí dìde ayé ni wọ́n ó sì jí sí so gbogbo àwọn ilé ńláńlá tó fàìn láyé àwọn ni wàá máa lò padà so àwọn nìkan ni ó jí tí ó mọ̀ gbádùn ẹni tó bá jẹ́ èèyàn bú kò ní í jí mọ́ rárá so ìyà tí ó jẹ́ nìyẹn ẹ̀rí wọn ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ìgbà tí wọ́n ti kú yẹn wọ́n ti jèrè ẹ̀ṣẹ̀ wọn nìyẹn ẹni ọlọ́run wa ń kọ́ tẹ́ sọ pé òun ó jí kí ló dé tóun tún wá kú wọ́n ní kò ṣe ikú ayérayé pé ó padà jí dìde kó ní Jésù jí dìde láti sọ fún wọn pé àwọn ò jí so ọ̀ràn yẹn ó tako ádìlú ọlọ́run pé ó ní déédéé lọ́lọ́run kó lẹ́ pé kò sáàyè láti ṣe analysis yẹn ọlọ́run ó ṣàánú wa wasalaamu wa rahmatulahi wa barakatuh.